نحمده ونستعينه ونستغفره oṣù mẹ́jọ. Àtúntẹ̀ ọlọ́run ọba tó ní kí ìpàdé wa yìí kí ọlọ́run. Àbí ọlọ́run ọba tó ká ní ọ̀sẹ̀ tààrà. Ọlọ́run dákò jẹ́ ká pẹ́ lórí ìtàlẹ̀ ọba àdẹ́dà. Jẹ́ ká pẹ́ ṣe ọjọ́ kẹwàá nínú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìléní ogójì ìjọ èyí sànẹ́bí sallallahu alaihi wasallam. السلام عليكم ورحمة الله وبركاته أنبياء الله سبحانه وتعالى ìgbéraga òun ni akẹ́kọ̀ọ́ yorùbá ní ìlú ọjọ́ ẹ̀sẹ̀ lára àwọn ẹ̀sẹ̀ tí ó lò lára ẹ̀sọ́ ní ìlú sábà sáà. Ìṣẹ́jẹ́ o. rẹ̀ ní àtàwọn àdán. èdè Yorùbá lẹ táwọn àjọ wọn a máa túmọ̀ rẹ̀ sí ìtẹríba ṣùgbọ́n tùmọ̀ tá a lè tó táwọn àjọ sí òun ni ká pè ní ìwà ìrẹ̀lẹ̀. torí tí ẹ̀yà bá gbọ́ ìtẹríba yẹn ẹlòmíì lè gbọ́ nítorí lílẹ̀ èdè Yorùbá. ti ẹni tí ìdílé tó ti orí rẹ ọba ti tẹ bá fún ẹlòmíì tó dàgbà jùlọ ga ẹ̀ ọjọ́ bàbá ẹ̀ àbọ̀jọ́ àfa rẹ̀ tọ irúfẹ́ nìyẹn ohun tí wọ́n ń fẹ́ nìyẹn náà ni pé oríkèé àti àyè. bá àásọ̀ kí ni jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ tí o bá pè ní dàríba nígbà tá a bá yàn nànà kí ni jẹ́ àdìsílọ ojú ti kejì lọ. ìkọ́sọ́ abá ti mọ òdì kejì ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ yìí. nǹkan pè ní àlìkébí ọ̀hún ẹ̀ ní àtàrọ̀ fún ẹ̀rọ. واعتقاد الإنسان نفسه أنه كبير يوم الى كبير قولا لأترفع كبيرة سوكي تعالى نفسي كبيرة أبو محمد رفع واعتقاد الإنسان نفسه أنه كبير àti kó já sí pé yẹn fúnra rẹ̀ báyìí tó dẹ̀ máa ríra rẹ̀ ságbàlagbà kí èdè ságbàlagbà. wà á nà hù fọ́ọ̀kọ́ náà ó dẹ̀ máa wúra rẹ̀ pé òun ju àwọn èèyàn lọ òun lékè wọn. وأن له فلا عليه أتكي أمت الله لا جمعه سلطان قناة لكبرنيا kébòrò yìí ìwà tó pamọ́ ni o gbọ́dọ̀ tí máa máa jáde á jáde níbi iṣẹ́ tí ẹ̀ bá ń tì í iṣẹ́ tí yẹn bá ṣe yẹn ló máa jẹ́ èso táàtì mọ́ kí ló wà lára ẹni yẹn yọ̀wọ́ ahẹ́ ní ara rẹ̀ yọ̀wọ́ ahẹ́ lára ẹni yẹn ẹ̀rí nígbà yẹn tó bá ti hẹ̀ lára rẹ̀ ni wọ́n máa pẹ́ ní ẹni mú dàda sí rẹ̀ ìlú ìkọ́tọ́ náà wọ́n bá ń jẹ́ wọ́n ní yẹn náà ló fi máa jẹ́ yàtọ̀ sí wọn tó ń pè ní àdàmọ́ṣe lórí báwọn kẹta fẹ́ yẹ̀wò ní ẹsẹ̀ kẹtàdínlógún yìí afẹ́ ṣàgbéyẹ̀wò àlìkébẹ̀ ọ̀ afẹ́ ṣàgbéyẹ̀wò àlìfà fà kéèyàn máa fi fáàrí afẹ́ ṣàgbéyẹ̀wò àlìkòyálà kéèyàn máa yẹ afẹ́ ṣàgbéyẹ̀wò àlìọ́jò ìjọra ẹni lójú ọjọ́ nítorí pé ọjọ́ bìyẹn. ọni ìyẹn nìyí láàyè sẹ́dìrín àyẹ̀rọ lèmọ́ àjẹ hàtà làwọn kọ́dìrà àyẹ̀yà lọ́balẹ̀ ìzá ni wà dá sàkọ́wàrà ànábó àbí àyẹ̀ kúnà mọ́ àjẹbà. ẹ̀rí tó ìyẹn máa ń wáyé pẹ̀lú pé tí ẹ bá ti wà lọ́dọ̀ àwọn èèyàn míì tó wà pẹ̀lú àwọn èèyàn míì. ọ̀gá ariwo ni wo ní sí ó sì wọ́ wà lára ọkọ máa wọra rẹ̀ bí àìlè lè sàn lọ ojú ẹni bàbàrà ó yá kí gbogbo ẹni tí ọba ti tó bá yà pa àfojúrí náà lẹ́yìn pé tí bá ń wà àwọn èèyàn yókù báyọ̀ máa wọ́n bí alhamir kẹ́tẹ́kẹ́tẹ́. tó a ti di ẹni fún ọmọ wọn kẹ. yọ̀ọ́dẹ̀ fojú rẹ̀ náà ìwà àlékébèrè ó ní àlékú pọ̀ ọ̀làlékú gan. nínú wàyí àwọn èèyàn tí ẹ bá wù fẹ́ ní ẹ̀sà wọ́n lè parun láti rẹ̀. èyí tó ti ẹ̀yà ni lẹ́nu ni pé àwọn tí máa ń sin lọ́hùn gbé sábà láǹbẹ̀ ńgbà àwọn ọ̀tá ẹ̀. àwọn tó ráyé sàmì gbé láǹbẹ̀ ńgbà mi kọ́dà àwọn olùmọ̀ bí láǹbẹ̀. tòun lápàdà wa máa mú àwọn ẹ̀fúnrẹ́ àlàyé wá nípa rẹ̀. nítorí pé kí dèrò tá a sọ fún nípa rẹ̀ ọjẹ́ kan lára àwa mẹ́ta tó rú fọmọ́tà wà rọ̀. àtàwádọ̀ ta pè ní ìwà rẹ̀ lẹ́yìn. ìwà mẹ́ta tó burú tó rú fọmọ́ ọ̀kẹ́ nú ẹ̀ ní kíkọ́. ẹ̀rí torí pé àlàyé rẹ̀ gan tó tó wá sọ níbi inú wa kú tó rú fọmọ́ àlẹ́ ọjọ́ jọrọ ẹni lójú ló wà bí gbogbo tó rọpò wọn ìwà kẹta tó tó rọpò wọn ní àdúgbò wọn á lè yẹn ń tẹra rẹ jẹ ní ẹ máa tẹra rẹ ẹrí fún àwọn Yorùbá wọn lẹni tó tó gèlè ṣe ti mí pẹ̀lú àwọn wà bí gbogbo tó rọpò wọn tàwa àtọ̀ nìyà. tó nípa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kíbùrù ṣe rí nìyẹn àtọ̀rọ̀ wípé wọ́n jù ara ẹni jọra ẹni lójú kéèyàn máa rí iṣẹ́ tó ṣe ó wù ó ọwọ́ bábara rẹ̀ kí àtẹ̀mí ah, náà mò tẹ̀lé wọ́n níbi iṣẹ́ nìyẹn ti máa ń wájú ṣùgbọ́n kíbùrù máa ń wá lẹ́mìí ẹni pé kọjọra wọn ẹ̀mí ni ìgbéraga máa ń wá bẹ̀tẹ̀ àwọn jù pé yẹn àyíjẹ́ àpò níyẹn bá ti ṣe kékeré wọn ní òrí bí mo ṣe ṣe ni wọn náà wo bẹ́ẹ̀ òwò ni wọn dẹ̀ yẹ kó jẹ́ káwọn èèyàn rí mọ́kò ní jẹ́ wọn rí lóbi jẹ́ pé tébùrù yẹn ìran méjì kébùrù kan bẹ tó jẹ́ kébùrù alẹ́ hàp gbéraga lórí òtítọ́ ẹ̀rí tí wọ́n lóòótọ́ ní sọ́jí ìnígbà ìràgà náà ẹ̀gẹ̀ tí mo wá rí àgbàlagbà ń kí wọn ni wọ́n hàn òótọ́ tí wọ́n sọ fún ọdọ̀ ọgbà yìí náà nǹkan ó sì gbéraga ni ẹ lẹ́yìn pé wọ́n kó òṣòro wọn ọ̀dáhùn kébòrò kébòrò alàlùfàlù ti dùn wa òun ni káwọn èèyàn máa jẹ nǹkan kan lọ́dọ̀ èèyàn wọ́n máa jẹ sí àná ìwò òwò lápadà mú àlàyé ẹ̀ wá náà nẹ̀ sáà sọ́láńdó fi sàlàyé rẹ̀ pẹ̀tẹ́ tabadika ọ̀rọ̀ náà ọba fún wa àkọ́kọ́ ọ̀rọ̀ náà fi àkọ́kọ́ yẹ̀ wò káfíìrì yìí pé láì fi ni ìwà yìí o ìwà kébọ̀ láì fi ẹ̀ṣẹ̀ nílá ni pé pété yẹn ọba ronú pé àdá lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsọ báńkà tó bá fi ọ ayé àtúntò sẹ́wọ̀n ọlọ́run ni wọ́n kọ́lẹ̀ Musa. a'udhu وقال موسى إني حست بربي وربكم من كل متكبر من كل متكبر لا يؤمن بيوم الحساب. قال النبي موسى عليه الصلاة والسلام صلى الله عليه وسلم آية السلام anabi musa sọ báyìí pé ẹnì ọ̀sùnbẹ̀rọ̀ sí wọ́rọ̀ sí kò èmi ń wá sọ àṣẹdá mi àti àṣẹdá yín mi ń kó lè mọ̀tàkà kéré kúrò lọ́dọ̀ gbogbo onímọ̀tòmọ̀tò láàyò nínú ìyàwó mi ìfúta tí kò nígbàgbọ́ sí ọjọ́ fi dàrú sí láàyò òun wá sọ àṣẹdá mi àti àṣẹdá yẹn ọlọ́mọ yẹn ọkàn yẹn náà ni o inú nǹkan tí ó fi yé wa ìgbésẹ̀ ńlá ni ìlú tá a bá fi wá sọ ń pa rẹ̀ ẹ̀sẹ̀ ńlá ni àjágbé jíjì sí irú nǹkan yẹn ṣètò tóbi gbáà òye pé téèyàn wá tó bá lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu lọ́dọ̀ bá dẹ́dà nínú ayé àmì ìsinjọ́ wa nípa bí kébùrù ṣe léwu tó àti bó ṣe jẹ́sẹ̀ ní ńlá tó. òun ni gbólóhùn ọba adẹ́dàá tó sọ pé òun ò nífẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn ọba nífẹ̀ẹ́ alágbá burú ni bẹ́ẹ̀ bá ṣe. ọba àlekí ọlásọ fáńsọ́tò náà àì àyàtọ̀lẹ̀ tèrè ọlọ́run ní ìnáwó. innahu la yuhibbul mustakbirin. adájọ́ ọlọ́run ọba ni kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ẹni tí wọ́n bá ń ríra wọn sẹ́ni tó tóbi. wọn ò sì tóbi. Eri, tóbi yá pé èso burú jù nínú kébọ̀ òun ni ké ìgbéraga tó máa wà láàrin èèyàn téèyàn fi ní fẹ́ ṣàǹfààní ni lọ́dún yìí téèyàn sì fi ní gba òtítọ́ ẹ̀rí Mo lóòótọ́ ní ìkéyàn àní nígbà yẹn ló di alágbára yìí téèyàn sì ní lóbi já sí pé ìmọ̀ mi lè fi àti onígbèraga mọ́ ẹ̀mí rẹ̀ onígbà láti tẹ̀lé òdodo rẹ̀ bọ́lá wọn bá àlejò aláṣẹ múròyìn fìràwọn wà àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ọ̀nà ọjà àdùbí ha wà ìsáyé kọ́nẹ́tì ha àǹfóso ọ̀hún lónìí wà ọ̀dọ̀ wà. wọ́n jiyàn tàwọn fèsì ìpè ọlọ́run ọba àṣọ lọ́lẹ́tọ̀ sí jọ́sìn. ṣùgbọ́n ẹ̀mí tí wọ́n náà tẹ̀sí máa mọ̀ dájú pé òun nìkan náà lọ́lẹ́tọ̀ sí ọbẹ̀ ọ̀kẹ́ lọ́sẹ̀ da gbogbo ayé sámà ilẹ̀ àti gbogbo àwọn èèyàn náà. ṣùgbọ́n wọ́n jiyàn rẹ̀ ẹ̀mí wọ́n máa mọ̀ dájú rẹ̀ wọ́n kàn jiyàn rẹ̀ zolman nítàkù wà lóhùn wáyé àti ní ti ìgbéraga eléyìí ló ń pè ní ara takabburu ala Allahi wa ala rasulihi Musa aleyhi salatu wa salam ìgbéraga sí adẹ́dà lélẹ̀ àti sí ànábì ọlọ́wọ́ Musa aleyhi salatu wa salam. òun ló fà tó fi yé wa pẹ́sẹ̀ nílá lérí ìyá tó nínú hadith tí wọ́n tún lọ fi ti ànábì sallallahu alaihi wasallam pé yóò ṣàrò lè mọ̀tàkà sí rúnà yà ọmọ ìpè yá má sí lérí ìyá. àwọn tí wọ́n bá jẹ́ onígbèéraga wọ́n máa kó wọn jọ́jọ́ ìgbéǹda ìpè yá mọ́. bóò ni wọ́n ti máa rí jọ́yọ̀ àmùkálà sábùrin wọ́n máa dàbí àfòfin náà wọ́n á dàbí ọmọ náà egún fẹ́ẹ̀ dáàbò pinna mọ́ táwọn abẹ́ àfòpinna tó ló ń fẹ́ pa fìdí láàárẹ̀ ní àpá òkú nǹkan yẹn fẹ́ lè má rí báyìí kíkíni lọ ní ìsìn náà ni ọ̀pá rẹ̀ báwọn onígbèéraga ti máa máa rí ni ìṣòro ti náà pábánbárì ẹ̀ wá ní pé àwòrán èèyàn ni wọ́n ní ẹ̀rí pé lẹ́yìn tó lágbára la ilaha illallah kí èèyàn rí èèyàn ká ọmọ àjòkó lòyìn lọ. ṣé ẹ̀ mọ̀ gbogbo èèyàn ni wọ́n sá lọ gbogbo àwọn èèyàn mí náà láàárẹ̀ èèyàn mí o kódà ó lè jọ ọkùnrin ó lè jọ obìnrin kọ̀ wá ju fóònù yìí lọ. ẹ̀sọ́ gbogbo ẹni wọ́n bá ti di bẹ́ẹ̀ ni wọ́n máa họ pé ọlọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ ni dídí fóònù ni ó sì lọ́wọ́ ó ní gbogbo ẹ̀ pé bàbá kan ló kọ̀ kan fún mi lọ rẹ̀. ọlọ́run sọ lù nígbà náà fi lọ́wọ́ kan. tó báyà ni àwọn àjọ ńlọ́rọ̀ fún sí

gbọ́n kẹ̀kẹ́ tó ń wíyẹ. wọ́n ga gbẹ̀nẹ̀gbẹ̀nẹ̀ bí òkú náà àtiwá àtìlọ́ àti òun fẹ́ sẹ̀rí sí ìyá bàbá ní lọ́pọ̀ tó dára àlùjọ ní àmọ́. ó ní ó wá mú òun lẹ́bí èkúté rẹ̀. kò sí odò sí níbẹ̀. fẹ́ mọ̀ pé ẹni tó ga tọ́bẹ̀ tó kò ní ẹ̀wọ̀n kókò tó ga tó ọ̀tẹ̀ wáyé kí ẹ wá mú yẹn lẹ́m̀bẹ́ ẹni tó yẹn mú ẹ̀hàn bí èkúté mi lẹ́gbẹ̀ẹ́ ní ọwọ́ rẹ̀ ẹ̀rọ àná ẹ̀ ti máa mú èkúté tó olówó abẹ́rù pé máa jọ lẹ̀ mú mọ́lẹ̀ lójú ìkọ́ ẹ̀mọ̀ bí o bí o níbi tó mú lọ dára mú wáyé onílọ oníwà ń wò òun báyìí òun ò gbé ní oṣù kọ́ òun rí i pé ń yẹ owó òun ká kiri iná ẹ̀ sì lọ́wọ́ lẹ́yìn mi sí wa pé ó sì lẹ́sẹ̀ ẹnu rẹ̀ wà ní kó ló ṣe wàá fọ yìí ọlọ amúkú lọ sí ti odò yóò tún náwó gbẹ́nẹ̀ báyìí gbẹ́nẹ̀ ló tún yọ ẹja ọwọ́ òwú ọwọ́ agbe fóun tó fi padà lọ. tó balùjọ nú ni báwọn àtẹkùnbẹ̀ ẹ̀dá tí wọ́n gùn gbẹ̀lẹ̀gbẹ̀lẹ̀ ń dìbò àmọ́ ṣùgbọ́n ọlọ́run ní lábúyọ́ fúlàfù mi ti lò ha èlìbìlà àti tó àmọ́ bí ó ti lọ kó kòkòkò tó kò wọn tó wọn fi padà ní sáré sáré tí wọn fi padà ní òwòye padà tó tó sàmì àwọn ìṣòro gbogbo yé wa. tó gbogbo ẹni tí bá ti wà ń ṣègbéraga wọn kó àwọn ènìyàn jọjọ pé dàkíyàmọ àmùtálà zar fẹmọ fóònù lélẹyìí ẹ pé ìtínà ẹni fóònù eléyìí rẹ lẹlòmínà ẹ bá rí i pé lẹgbẹẹ ẹ̀ka ẹ̀dá kùn kí lè yí tìrù sáà lùmọ́ náà fóònù ní kódà nokia wọn kọ sí eléyìí. ṣé òfin yẹn máa jí ilé ìwé lẹ́bẹ̀ẹ́ yóò tẹ̀yẹ̀ mélòó ni wọ́n máa gbà fúnra ara wọn tí kálukú wọn máa wò. àwọn mùsàkàbírò wò ní ju záàbù. àfòpin náà ọmọ náà kún yẹn. ṣùgbọ́n bàbá ń bá rí ẹ̀ sí pé àwòrán èèyàn wò ní. tẹ́ẹ̀mọ̀ tó bá jọ kò lè dùn yẹn kí lèyàn fẹ́ máa wò ń bí ìrà téèyàn rí sí lọ èyàn wò yóò wà wò mọ́jú ni ṣùgbọ́n sàdédé léyìn eléré ìrà tó lápá tó létí tó lójú tó lẹ́sẹ̀ àti gbogbo ẹ̀ tẹ mọ̀ pé <laughs> lásìkò tí ẹ bọ́ gbajúmọ̀ yìí àbẹ̀sí ni wọ́n wá pè ní nǹkan ẹ̀ ọ̀pẹ́ jàpá tó lọ sọ̀rọ̀ ọdún mẹ́ta ń jè lọ bàbá wọn pè wọ́n bá rò màlà báyìí wọ́n bu oyọ fún wọ́n gba fẹrẹsì wọ́n gbogbo ẹ̀ tí wọ́n tó ti kó wọ́n sì kó ẹ̀bí kí wọ́n sì kó èèyàn gbọ́ òkú ló gbọ́ mọ̀sán lẹ́nu ìjọ mẹ́ta tó ọlọ́run ló sì mọ̀ báwọn ọjà pàṣẹ máa ń pẹ́ láyé èyí ọ̀kẹ́ tó sojú wa lágbọ́dọ̀ sáà. tó nípa bẹ́ẹ̀ gbogbo onígbèraga bọ́sí máa máa di àfòpin náà nìyẹn yèkìṣà ọmọ òrólì ìyẹ̀pẹ̀rẹ̀ wà fún wọn dárú míì kò lè mọ̀ṣá ní gbogbo àárín gbogbo àwa yòówù tó bá wà lẹ́mìí wa bá ní orúkọ tó tiẹ̀ ọ̀nà sẹ́yìn obìnrin lára ti pọ̀jù. tóbìnrin yìí sábà gba ara wọn lọ́dà bàbá ń báyẹ tóbìnrin ní èkó ọkọ rẹ̀ lọ́gà àgbájúlẹ̀ yìí sẹ́ẹ̀ máa ń lọ kàwé ẹlòmíọ̀ kàwé tán òní sọgbọ́n lórí ẹ̀kọ́ àti àtúnṣe èmi èmi sàtífíkẹ́tì kan náà lájọ ní níwà àtọkọ ẹ àlùjẹ́nà rẹ. nígbà tẹ wá jọ ní kọ́ ajúra wa lọ ìjàkadì fọ kèrèkèjì abọ́ta ọpọ́sibú obìnrin mi lè rí fíìgbò tọ́bẹ̀ kí ọkọ rẹ̀ mú yóò lù sí bákan mọ́kànlọ́kọ́ máa jẹ. ọkùnrin yẹn náà ó kúkú rí èèyàn tó tínrín tó gbẹ ńlẹ̀ ó sọ pé ní láyẹ̀ lòun ọ̀fẹ́ èyí ṣe pé ń gbòmí lówó ọ̀fẹ́ láyẹ̀ kò gbèrò bọ́ọ̀ máa lù ú torí tó bá ro ti lúlù sí ni ẹni tí ó ti rí tí ó kéré òun ni ọlọ́ọ̀ wá ẹgbẹ́ ọkẹ́ fà báyìí tí ó fi jẹ ọ̀fìdí ẹ̀ kalẹ̀ àlémi ní bọ́ sọ̀rọ̀ ẹ̀mí ọkọ rẹ̀ mo ní ojókòó pé kò ó dájú pé kò gbèrò fáwọn máa dura wọn lọ́jọ́ bá gbèrò rẹ̀ ni àwọn èyí tó lè mú kódà ó lè lọ wọ́ ọmọ kéèké ọlọ sí bí àwọn oko kan ọlọ mú ọmọ tí ó tẹ̀ sàwé mẹ́fà bàbá àjẹ pòfẹ́sọ̀ pẹ̀lú ọmọ oníwèé mẹ́fà lẹ́wà fẹ́ bẹ́ẹ̀ ni òun ẹ bá mú tágbára mi ọ̀kà tí mo bá fẹ́ lù àyàfẹ́ kó gbèrò lúlù. sọ̀rọ̀ sí búrú nǹkan tó lágbára pọ̀ ni wọ́n ní apá kan àwọn sẹ́là ọlọ́nkọ̀ọ́ba nìkan wọn wọ́n ní awwalu zambin wọ́n sì yà lọ́hùn bíi alìkébọ̀ àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ́kọ́ fi yapa ọlọ́run òun lè gbéraga ọ. ọ̀dọ̀ ọ̀tá ló ti wáyé ọ̀dọ̀ ọ̀tá ló ti wáyé ọ̀gá àwọn onígbéraga ti ṣe ìrírí. omi ẹ̀ pé sálàfù gbogbo onígbéraga ìbílísù ni o. àṣedáni ni sálàfù rẹ o sálàfù kan ọ̀lẹ̀ kìí ti sọ́ọ̀lẹ̀ o. ìyàtọ̀ ń bẹ láàrin sálàfù sọ́ọ̀lẹ̀ wọ sálàfù pọ́ọ̀lẹ̀ tabani salafun tọ́lẹ̀ ẹni ìṣáájú bí burú nìyẹn bí ìdílé wọ salafun sọ́ọ̀lẹ̀ ẹni ìṣáájú rere irú àwọn ànábì ọlọ́run bí irú àwọn ọwọ́ bí irú àwọn ẹni ọlọ́run àwọn àfáà tí wọ́n bẹ̀rù ọlọ́run bí àwọn tó ń ṣe súnmọ̀ tí fi lọ àwọn sọ́lá kò irú sọ́láfù sọ́ọ́lẹ̀ bíi fìràwù bíi namurud bíi ibilis kọjẹ́ ọ̀gá gbogbo wọn. ọ̀rọ̀ bó ti ń sùn aṣáájú bíi burú ni. ọlọ́run báwọn olùmọ́kẹ̀fẹ́ mú àpẹẹrẹ aṣáájú àwọn fún wa lọ mú àyà sókòròfò wa. àwọn èèyàn kí ìran ọlọ́run sọ̀rọ̀ ń pa wọn lọ tẹ́lẹ̀. ọlọ́run ọjà náà ń sálà fáwọn mọ́sálà nílẹ̀ àkàrí àti wọ́n ní sálà.

òun ní ìgbéraga ẹ mú àwọn ọmọ yẹn mú ọ sáàrin ní kọ̀ọ̀kan àwọn ní wọn máa rántí díẹ̀ díẹ̀ ẹ pin wọn ẹ pin wọn ẹ sì ní jẹ́ wọn máa lọ máa bọ̀. tó ọlọ́run ọba àlejò ọlánsàlàyé lẹ́yìn fáńsọ́tù bá kọ̀rọ̀ thirty four ọlọ́run ní wàyí kóńnà ilé ìmọ̀lẹ́ سجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ọlọ́run nígbà tá a sọ fún àwọn mọ̀láyíkà mọ̀láyíkà ní ìtumọ̀ ìtumọ̀ rẹ̀ ní àrùsù àwọn ọ̀rẹ́ ń sẹ́sù mọ́ ohun yìí séèyàn ọlọ́run dá wọn nínú náà láti di ìmọ́lẹ̀ wọ́n jẹun wọ́n fẹ́yàwó òun emu oúnjẹ wọn náà n'i àtẹ̀síbí ìmọ̀ àtàwọn ọlọ́ àwọn náà dẹ̀ ní ọlá lọ ọ̀hún ọyọ́ pàálù náà máa bá pa wọn láṣẹ rẹ̀ àdámọ́ tí wọ́n ní sọ́wà wọn èyí afa ọlọ́run tó bá nípa sí lọ́wọ́ àṣẹ àwọn ìlàdíkà ni àwọn ilé ẹ̀sọ́ ọmọbìnrin ọlọ́run gbọ́dọ̀ àwọn wọn lọ́ máa pa ni àwọn báyà ń torí bí wọ́n rí ta níbẹ̀ ṣé òsámọ́tù náà ṣé obìnrin ni òsámọ́tù àbí hamzatu sóbìnrin táàyàn òtúmọ̀ ọ̀pápọ̀ ni wọ́n fẹ́ àwọn pé ìyàwó ọlọ́run làwọn mọ̀lẹ́kà mọ̀lẹ́kà sọ ìdí rẹ̀ fún àwọn ọmọ wọn sì àbágàn lọ́ba dẹ́dá yà ní nígbà ọ̀fẹ́yàwó tán wá padà yà ní ẹ̀rọ ẹni tó fẹ́yàwó bí ọ̀rọ̀ ọmọ bíi nù báwa máa tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ fífa kí ló láàyò ọ̀fẹ́ nígbà tí èyí èdè kiri yóò tọ́gọ̀ agiri oge ọ̀pọ̀ gan ni wọ́n fẹ́ ọ̀kẹ́ níwọ̀n wòlíìmù wòlíìmù ìdí kàtàlí orí náà òun náà sì lè ló wọn làjà àfọ́jú ẹ ọ̀kẹ́ kiri yóò gbọ̀ gan wọ́n sì tún máa kó mi síbi dèrò lọ́bẹ̀ tó bẹ́ẹ̀ ara ní tó ọ àtọmọkùnrin àtọmọbìnrin kò bí kankan kò jẹ níyàwó níyàwó ẹgbẹ́ bí wọ́n gọ̀ọ́dé náà wọ́n sọ pé ọmọ ọlọ́run ní jésù ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run fẹ́ maria àwọn ìdarẹ́ ni wọ́n sọ pé sùkú gbẹ́nẹ̀gbẹ́nẹ̀ lọ́fẹ̀ẹ́ ìmọ̀ ohun dákọ̀ọ́lẹ̀ ní jẹ́ iye wa náà ni pé maria mọ̀ bẹ́ẹ̀ mọ ohun tí jọ́kùnrin tó fi kó láyé wọn mọ ohun jẹ́ bẹ́ẹ̀ kẹ́lẹ́ kan ọkọ̀ kí lọ́mọ̀ ti jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀láwọn omi ìsọfọ́sù padà fọ́fọ́ lọ́kọ̀ lélẹ̀. náà wọ́n máa ń gbé mọ́rí àwọn máa ń gbé bàtúùlì bàtúùlù yẹn ọwá ní fígọ̀ àwọn olù mùbálà gọ̀lìmí síyàgbé mùbálà òun ni àlẹ́bí tàbátàlà ìlà lọ́ọ̀dì tàbátàlà ọjà lọ sọ́dọ̀ yẹn yẹn torí mọ́ríàmù kúkú ìjọsìn fọba adẹ́dà mo fi ṣe lẹ́ṣọ̀ ńgbà tí ọmọ mi kan bímọ tó sọ ní mọ́ríàmù mo fi ń sọ níbẹ̀ wípé ẹni ọlọ́run ni mọ́ríàmù ọmọ ẹni ọlọ́run tọ́wá bí ẹni ọlọ́run ọba rẹ̀ nítorí pé kàmọ́ yẹ̀kúnù lèmọ̀rọ̀ bí yẹ̀kúnù lèmọ̀rọ̀ bá bẹ́ẹ̀ ni tí ń rí yẹn bá ti rí bẹ́ẹ̀ ni mo tá ń rí ó ti rí ẹ̀yin obìnrin náà lọ da ìwọ tọkọ rẹ máa ń mirí fún ọlọ́run tí òbí mọ́tọ́ da ọ tọkọ rẹ máa ń mirí láyé tí obìnrin yìí sì ń ṣe aláyọ̀ obìnrin mi sì da owó lọ́sọ̀ọ́ nídàkúdà owó burúkú yìí owó burúkú yìí sọ ṣiṣẹ́ wa bẹ̀rẹ̀ sí ní bá ìdí àìmọ̀ ṣe àti sáà ní kọ̀dí ẹ má jẹ́ afẹ́fẹ́ náà ń kọ̀dí ọ̀kadà mọ̀ ṣe dà níwà ń dọ́gbọ́n mú ìdá rẹ̀ níwà ń ba àkọ rẹ̀ torí ọkọ yín lákọ yín ẹ ọ̀kan náà àwọn ọmọ ya ìyẹn pàtàkì ń ilé ike wọn ti pẹ́ tó ṣe wípé kọ́dẹ̀ làbùlàgà nílọrin wọn kódà wọn a máa fún wọn ní àlọ́dọọdún ní sọ̀rọ̀ ó sì súnmọ́ fún ọkọ ọdún ìsinmi. ìní dọ́rọ̀ àṣẹ̀tìrì bí ìyàtọ̀ máa ń gbé wá láti sọ̀rọ̀díyà láti Madina wá sí lọ́rì ṣàṣà lọ́dún tí wọ́n sábà fún wọn ní mínà ní mọ́tọ́rọ́ṣà rẹ̀. wọ́n á sọ bí bàbá yẹn ti níyàwó pé ìyàwó wọn yẹ kó tó mẹ́rin wọ́n sì ti mọ́tọ́ pọ̀. wọ́n á béèrè pé ọmọ òun lọ́wọ́ á yẹn jù wọ́n ní àfọmọ obìnrin kan náà ọ̀yàwó mẹ́rin bóun ìyá nìṣe jẹ́ wọn á ròyìn ìbáadá ìyá yìí gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu àwọn tí wọ́n á kọ̀ǹtrol lè kéwú tó ṣe pé tí wọ́n bá wẹ̀yìn báyìí àwọn wọn rí àwọn méjì sẹ́yìn ọ̀dí. ọmọ wo ni òwúlọ ọba dẹ́dà lọ́mọ obìnrin tó bá gbọ́ lọ́dọ̀ ọkùnrin yóò fi wòye ọlọ́wọ́ tí ọlọ́gbọ́n ǹdẹ́ bá ti lẹ́gbàá àwọn Yorùbá máa sọ wípé àjọ tó bá dà òun ló fò arẹ́bísá. wọ́n lè nǹkan mọ̀lẹ́bí délẹ̀ kéde pé tó kú o afẹ́sà ló yẹn ní mọ̀lẹ́bí ọmọrímù àjọ̀dọ̀ ọba dání òkò ìṣòro ọ̀sán fún wọn fẹ̀ nìkan lẹ́nu wa sáàdì wà láyé àrètí sòrò tọ́ra yìí gẹ́gẹ́ alára ìnámọ̀ dúnìyà bàlá láàmúyẹ̀ kún bí àṣùbò tó ń ìnámọ̀ dúnìyà kàbáyé tẹ̀ ń lẹ́tàjáde hólé àǹkàbóso ayòhá tọ́lé bòbóso. ó ní ayé ìyàbẹ̀wò kò sí sògbóso mẹ́. yẹni ike nkẹ́kẹ́ egbére ẹ̀yìn pa mẹ́nu bá àwọn èèyàn méjì ńgbà tá à bọ̀ ní ìgbà kì í sábà tọ́lọ bí òrèrè làákó mọ̀kọ́ máa fi sọ wípé wọ́n ní wọ́n kí wọ́n ṣàwá ibi ṣáyà wàdáhàrò bí nàásì kọ́lá ìdáná yàwó máa ń lè ṣáhásì ọ̀fìgàdé yẹ takọ̀lá ọ̀làkàsí bí wà mí bìn mí ń barí kìí fàhùwà kọ́lá. ولا تثق bí wà mí pé bẹ̀rẹ̀ kì í fa wà ó ńlá. ẹnìkan ti rán àfa yẹn ti bẹ́ẹ̀ gbọ́ wá padà rí. àwọn ẹni wọn bá ti mèmí náà nísìnyí dáàbò ti mẹ́ni yìí yóò ti tógun ọdún. wọ́n á ní ọjà ẹgbẹ́ bòójú ni bẹ́ẹ̀ ni kí tí wọ́n fi máa ṣẹ̀ dáadáa ni. ẹ̀dìgẹ́ gbàdẹ́niyẹ wá rí àáfàá yẹn ọwọ́ òbí àmọ́ ah, dáadáa bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ kọ́ yìí àwọn ọrùn fúnfún kọ̀ọ̀kẹ́ ló ti jáde yìí àbá ní bẹ́ẹ̀ ni wọ́n kéwòn ṣàwárí bí ṣàyà àwọn ṣàwárí bù àwọn ọ̀sẹ̀lẹ̀ oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ wọ́n ló jẹ́ wọ́n wù ú nítorí pé wọ́n dárò bí náà ti kó lápò torí gbà nìyí yóò máa yí pẹ̀lú yẹn ni ẹ̀mí náà sọ kẹ́ àwọn òbí ìdarúgbó dáadé ọ̀dọ́ arúgbó ń lo wa ẹ̀ mọ́jọ́ ta ti bẹ̀ yín arúgbó gidi jọ ni wa rìjìnà arúgbó tó tinú arúgbó wa ẹ̀ ìtura ṣe ebí ẹ̀ kẹ́ ń fi nǹkan sára aláṣẹ ẹ̀ dàbí ọmọ seventeen n orí omi tọ́jú ara ọjọ́ ọmọ seventeen náà mo ń sọ fẹ́ nìkan wọn tíyàwó mi pé mẹ́rin irú wa gbọ́dọ̀ tó sọ fún ọlọ́fọ́ mi kéka mọ́ ìyẹn bẹ́ẹ̀ rẹ̀sìn ara ẹ̀ nìyẹn kí ní bìtì tíyẹn náà wọ́n ń wí. kíkẹ́ yẹn bẹ́ẹ̀ tún ní àti ara ẹ̀ ni ọkàn máa rawọ́ sí ní kẹ́ abìnú àlàbẹ́kúta lónìí ìyẹn ní kí ni náà wà ní kí ni kí ni ṣe bàbá yìí náà. nítorí pé wọ́n dáhùrù bí nẹ́ẹ̀sì kúlọ̀ ìgbà ni mọ̀ ń sọ fọ́wọ́n mi kan wọ́n yá àwọn tó ṣe pé bára ṣe rí bẹ́lẹ̀ ọ̀nà ah, ah, forty five kìrì sọmọdé ẹ ti wọ forty five ah, bá àgbàdìndé ẹ lára òsè bá kẹwọn bóòlù ẹ ti fẹ́ ká rọ́ọ̀sì. ìṣesí ìgbà nìyẹn indana ìyàwó máa ń lè ṣáá fáṣe tó bá súnmọ́ yẹn kan níjọ́ kàfà ọ̀fìgọ́dí yẹn takọ̀ọ̀lá tọ́ba dọ̀là báyà fa yóò tún yí kò mẹ́. Lábàá lọ́kọ̀ ọ̀la fẹ̀sẹ̀ tìbí wà míì. Má gbára lé wà míì. Kí ti mọ́ ọkọ̀ yẹrẹ báyìí. Mímbà kíhì tọ́ba kọ yẹrẹ nì báwa kó làbọ̀ òní rí mọ́. Ṣé pé àkókò tí kálukú wa ń lò kó lò dáadáa? Níbo mo ti lọ? Òun ni ọ̀rọ̀ Mọ́ríà. Ìyá rẹ̀ dáa mọ́ríàmù náà dà ọwọ́ àbímọ gidi lẹ̀ náà ló ń pe mọ́ríàmù ní bàtúùlì àwọn àwọn fẹ́ ọkọ̀ wọn ní bàtúùlì pé bàtúùlù òun ní ẹni tó já lọ sọ́dọ̀ ọlọ́run ọba yẹnyẹn ẹ̀rọ pé ńgbà tí a ní lóyún jò ní ọ̀rọ̀ pé ìnì nàdá tùlẹ́kà mọ́ ìbátan ní muharraran ọ̀tàkọ̀ọ̀tàlẹ̀ òmìnir nǹkan wà ó já sí pé tiẹ̀ nìkan ní ọmọ àṣẹ tí wọn bá ti bí tán ọlọ́run bá kò gbà á bẹ́ẹ̀ o ẹ̀rí àdó àwọn fi pinlẹ̀ rẹ̀ tó tó wá padà bí lóbìnrin yàtọ̀ obìnrin ọ̀dà bí ọkùnrin ṣùgbọ́n àwọn yìí ní sàmẹ́tì àwọn ìyáàmù mo sọ ní mọ́ríàmù sá kí ni tí mo mọ́ríàmù ń lẹ́rú ọlọ́run ọba yẹn yẹn ti ń sin lọ́wọ́ ọba yẹn yẹn bí ẹ̀ náà ló fi wá rí nínú mi rọ́ọ̀bù ni ó takú sí tí ó máa ké sọlọ́n tí ó máa sí lọ́wọ́ bébí ń bẹ̀ náà lọ́wọ́ à wọ́n fi ní tóbìnrin bá kú jù sí lọ́wọ́ à yóò bímọ gidi sọwárí tá a bá ń sọ̀rọ̀ sí lọ́wọ́ má gbọ́ yé nígbà àgbọ́yé tí ń bẹ fáwọn onísúnfì ilé òsáàsì ní kí ẹ kú jù sí lọ́wọ́ ọ̀rọ̀ alẹ́ ọmọdé sùn láàdá ni gbogbo ojúṣe tó yẹ kó ṣe fọ́kọ ò ṣe lórí sílọ́hùn ga nípa ọmọ àṣẹ ọ ní ìdí tẹ̀sùbà ìrún wákàtí máa rẹ̀ wá máa fi sásìkò wọn sọ pé kò sábùú lé tọ́rẹ́ lomi bẹ́ẹ̀ bá adó lé ní bẹ́ẹ̀ bá adàlejò ara ẹ̀ ló ń tẹ̀ jẹ tí ọba ti sáfà ń lé báyìí yóò kírun àkípọ̀ ni sáfà bá wà lé àmọ́ ní kí wá béèrè ni ṣé wọn ò tí ì fẹ́ ló báyìí fún sóòrì wọn níbẹ̀ ni ó kù díẹ̀ àlá ah, ẹni rẹ ni ẹlẹ́yà pé èèyàn máa kírun wákàtí márààrún pé dáadáa gbogbo nẹ́fìlà ọ máa pé èèyàn máa ti nẹ́fìlà lóru èèyàn tún máa rán àfáà náà létí. díkìrù kò ní já nígbà kọ̀ọ̀kan èèyàn máa ṣe. tọkọ bá sọ pé jókòó èèyàn jókòó ìbáàdà àti ènìyàn tọba ní dúró wàá dúró níyàn fi lè bí ẹni ọlọ́run. ni mo ti lọ ní pé ẹlòmíì ṣègbéraga títí láàrin ara ó lè gbéraga sọ pẹ̀lú irúfẹ́ ẹni lọ́ba rí bí ò lè bímọ gidi o ẹ má wò lè jẹ́ adara wa láàbù. ẹ sọ́lọ́wọ́n wá ní wo ti bàbá nì ní ah, ẹyọkan ló ní ni lọ́ba lẹ́yọkan ọlọ́wọ́n kan pàkan yọ pé tó kíndì ọkùnrin yọ má gbé. ẹ sì mọ̀ wípé o tó wà nù hadithi tí a ń sọ sálá sọ nù hadithi àbí ìwé rọ yẹn náà mùsùlùmí gbà wá ọ̀nà pé tó kú pé tọ́lẹ̀ yẹn bá ti kú ọmọ nìyẹn bá ti kú tọ́jẹ́ mùsùlùmí kò sí kó máa wúlò fún ju mẹ́ta lọ ọsọ síbẹ̀ sàrà tó ń kọ̀ǹtínú. tọ ọdíwálá tó ń sọlẹ̀ tí yẹn bá bímọ 20. tó bá jẹ́ yọ̀kẹ́ lọ́dà ẹ̀yọ̀ oró kẹsó kì í ṣe gbogbo ọmọ wọn bá dẹ̀ ta tẹ́ǹtì lẹ́yìn ìsìnkú èèyàn lẹ́yìn ìgbà tí yẹn kú tẹ́ kò sáfà ní kẹ̀kẹ́ mẹ́. kọ́ má jọmọ ẹ̀yọ̀ oró kẹsó báyìí náà lọ. tó bá bẹ lọ́hùn fún yẹn ọlọ́run ó sì gbàdúrà yẹn. sọ nípa bẹ́ẹ̀ ẹni tọ́jú ọ̀gá àwọn onígbèéraga ìbílẹ̀sù ọlọ́run bá múrò rẹ̀ wá ibi ńgbà tá a sọ fún àwọn mọ̀láyíkà pé sùdú lè ádámà ẹ forí balẹ̀ fún ádám ọ̀sájà tú gbogbo ọ̀yẹ́yẹ́ ni wọ́n forí balẹ̀ wọ́n ní sùdú dá inú ṣe náà ní pé wọ́n ra tẹ̀ ṣùgbọ́n kò sí ṣẹ́rí ọ̀nà ọ̀gbìnlẹ̀ ní alùpùpù ṣẹ̀rí ọ̀nà ṣẹ̀rí àwọn tó ṣáájú atọ́lá nẹ́bí ọlọ́run ọba ní ádám kò níyàn nígbà táwọn yẹn ọmọ mọ̀ọ́kásí ọmọ ọkọ làwọn àwọn yẹn kọ́ máa lé bẹ̀. orí mọ̀ọ́kásí ni mí o ṣùgbọ́n ọmọ ọkọ rẹ̀ àwọn ọmọ àlè làwọn èyí tí wọ́n ń ba rẹ̀ sálà ṣe kàdàbọ̀tẹ̀ àwọn ọmọ àlè ni ọmọ àlè ń bẹ ọmọ ọkọ ń bẹ. wọ́n máa sọ yí láwọn làǹdà òkú wa tí ì bá ṣe ìjà nẹ́bí ni ìfẹ́ wò làdá dáadáa mo ṣe látàrí ìfẹ́ ìfẹ́ dáadáa bàbá gbé sẹ́gbẹ̀ ara wọn bí ẹ bá sà lẹ́bí nìkan tó ẹ ó sì yọ yẹn fún bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ ọba àtẹ̀dá nígbà tá a sọ fún àwọn màláíkà pé sùdù lè ádámù ẹ forí balẹ̀ fún ádámù a sọ pé sùdù lè wọ́n ní sùdù dà dín sí náà títẹ̀ báyìí. ìyẹn dẹni ó wà nù lànà àwọn tó ti lọ ẹ̀sìn nù lànà tiwa ìyẹn tó wá kílẹ̀ àti wá yẹ́nyẹ́ nígbà tí Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu wa àrùtọ́ ẹ̀yà rọ́ọ̀t àfàgà wọn lọ́gọ́ ní ẹ̀mọ́ ohun tí wàá ti láyé o wọ́n ní fàáfà Mu'adh ọjọ́ orí tí wọ́n sírò fún tó pọ̀ jù láti fọ́ yẹ̀ sí tó fi kó láyé aláwọn míì tí wọ́n pè ní twenty thirty four yẹ ti ju thirty four bọ́ọ̀ fi ń ṣe yẹ́mẹ̀yẹ́ tọ̀hún dẹ̀ sí níyì lọ́ máa já láfẹ̀ gbogbo àwọn olùmọ̀ nígbà tó dà sí ya. aṣáájú Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu. ẹ̀rí bó mo ti lọ tí mo fi tọrọ àfa àwọn ìgbà wọn dé láti lẹ́ṣà ọwọ́ á rí ìmọ̀ lọ. ìpè tílẹ̀ bá bí mọ́ báyìí àwọn ọba kìsìra táwọn ẹ̀mẹ̀wà wọn bá fẹ́ kí wọn báyìí wọ́n sùn jáda wọ́n forí balẹ̀ yẹn yẹn. Ah, eh, àbá àwọn àwọn wa nínú pé tó ń bèèlè darí délé àfi kó ń sùn jáde àfojì sọ̀rọ̀ tala wọn bá yẹn bó wọn ti lé wọn sí pẹ̀lú kó tá nẹbi wa ọlọlọ àlẹ ọsàlà à ìdèbáyé nìkan là ń sọ sálá ń tọ́ wa ń tọ́ka wa sí bá ti báyé dáadáa ó ń tọ́ka wa sí bó lọ́rùn wa ti máa sùn tí nǹkan mi bá ń bẹ tí yẹn bá sùn jáde àti pẹ́kẹ́ ọ yẹ kí yẹn tún máa yí káfá nẹ́bì ni sallallahu alaihi wasallam orí tó ti sọ aláwọn fẹ́ jáde báyìí wọ́n bá fẹ́ sùn jáde àti ah ìjọ ọlọ́run hmm, kí ló dé màá tó ní bẹ́ẹ̀ ń morí yẹn ni ìjọ ọlọ́run bá gbọ́rọ̀ ńlá kẹta ìlà òfin tó àmìrọ àhàdà àríyá tí ó dalẹ̀ àhàdé ńlá àmọ́rùtò mọ́. tó àìké máa pẹ nìkan láti ẹgbẹ́ kó forí balẹ̀ fẹ́ nìkan ní ìbádẹ́kọ̀ obìnrin láti ẹgbẹ́ forí balẹ̀ ìtọ́jú àkọ́fẹ́ nítorí bí wọ́n ọkọ̀ ṣe ìwọ̀ ọkọ̀ ṣe tó ọ̀pá ṣẹlẹ̀. níbẹ̀ yẹn náà a tòrè pé àsọyẹ ká máa wà rẹ̀lẹ̀ pẹ̀lú ọkọ wa ọ̀kàn ní sùjádà so nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ dáhù ń sọ yẹn oúnjẹ wa pé ìwọ̀n ọkọ̀ ṣẹ̀rẹ̀ ọ̀nà ṣẹ̀rí àwọn tó ti sáájú wa sí ṣẹ̀rí àwa ni. bí irú àwọn ádámà àti àkàrò láhùn sùdàdà títí eh, àwọn ọmọ àwọn ọmọ ìyá Yusuf aleyhi salatu wasalamu ala nabiyina tó kìí ṣe ìlànà tiwa pẹ̀lú bá ń sọ sálánsì sàtàkọ̀ ẹ̀ lọ́dọ̀ ọ̀hún jẹ́rẹ̀ ọ̀dì ọlọ́run tàrà tó dẹ̀ já sí pẹ́ni tí ọba sùjádà fún yàn ọmọlẹ́yìn èèyàn ni

ọba dẹ́dà nígbà tá a sọ fún àwọn màláíkà pé òjúdù olè Adam ẹ forí balẹ̀ fún Adam ọ̀sájàdù gbogbo ọba tá ni wọ́n forí balẹ̀ ńlá ìdílé ọ̀gá àwọn kírímínà onígbèraga òun nìkẹ́ ábà ọkọ̀ ìjálẹ̀ fẹ́ ìforí kalẹ̀ fẹ́ wọ́n ṣẹ̀gbára ó ṣègbèraga ọ̀gá nàmínà ìta ìdílé tó ti wà nínú àwọn aláìní. nítorí bẹ́ẹ̀ ọmọ ní sẹ́kìbára alẹ́ hàk gbogbo ẹni yóò tá a bá sọ fún kó dodo ní tó lóun ọ̀gbà àbá ọ̀hún náà ti ṣe bí bìlísù ṣe ṣe nìyẹn lámúyẹ báàgó ìmánu láàrin láàrin ìmánu rẹ̀ ò lè wúlò fún ọ. aláyẹ ẹsẹ ńlá ní ìgbéraga o òun náà bá la fi pín sí méjì pé ìgbéraga sótìtọ ìyẹn ló pọ̀ jù lára wa. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tá àti ń ní káwọn ìyàwó máa lọ lé kéwù ọ̀dà bẹ́ẹ̀ fi ń pàkíyèsí obìnrin tí wọ́n máa sọ pé ẹ ọkọ̀ òun náà wọ́n fẹ́ ọgbọ́dọ̀ ṣé onídìí ẹ̀kọ́ ọyẹ kọkùnrin náà mọ kéwú dáadáa o tọ́lá àfáàdì ó fi lè darí ilé dáadáa ṣùgbọ́n wọ́n lọ jẹ́ àwọn kan tó wá nídìí ẹ̀ torí wọ́n lọ́ọ́ bá a tọ́mọ. àwọn ọkùnrin ní wàá lọ sí àwọn obìnrin sílé kéwú wọ́n bá mú òdòdó bọ̀ yóò ní nọ́ọ̀nọ́ọ̀nọ́ọ̀nọ́ọ̀nọ́ èmi ni olórí ilé yìí. kí ló fẹ́ yí ọdún èsì láti pàṣẹ kí ló lè mọ̀ sọ́wọ́ jù mí lọ. ah ó ti pọ̀ ju ẹgbẹ́dẹ́ bá ti pa ti kọ́ obìnrin ní tẹríba wọ́n bá sọ yín pé àbú ẹ má bínú ṣe mọ̀ pé èèyàn lọlé kí èmi lọlé kí wà. àwọn ọ̀rọ̀ gbéraga tí mò ń sọ lẹ́nu. tòtòrí bẹ́ẹ̀ gbogbo ẹni yòówù tó bá ti ṣègbéraga tó ti tọ́ bí ìbílísù ṣe ń kéèyàn lámúyẹ̀ ń bá àwọn ìmọ̀ ni ìgbàgbọ́ ẹni yẹn lè wúlò. anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa kí ni wọ́n ń pè ní alikibir wọ́n ní alikibir nínú ọ̀nà kí wọ́n ní sáfàhùl haqqi ọ̀rọ̀mùtún náà sáfàhùl haqqi ọ̀rọ̀mùtún náà kí ìyẹn òtítọ́ sí pé kí wọ́n ń sọ ọ́ nínú ẹ̀ kí ni wọ́n fún ọ́tò ra wọn sọ́hùn ọ̀rọ̀ mi tó ń lọ kí ẹ̀ka ojú rí léèyàn. ẹ rí i pé ẹran méjèèjì yẹn náà ló ti sọ̀rọ̀. nínú ọ̀nà mi Ànábì sallallahu alaihi eléyìí wà nù Sahih Muslim wọn ni alikeboro bàtọ̀rọ̀ lẹ́hàkọ́yì ọ̀rọ̀ mùsùlùmí kéèyàn dá òtítọ́ padà pé àní mi ìgbà mi ò sọ páyà kó nǹka mi ò sọ pádìsì kó nǹka tí mo wá bọ jiyàn ni mi ò sọ pé náà kó nǹka ṣùgbọ́n mi ìgbà ni la ilaha illallah. dídá òdodo padà ọ̀rọ̀ mu tó náà àti kéèyàn ò fojú kéré àwọn èèyàn tọ́ba tẹ̀ wájú tọ́ ìlàmọ yín ni ọwọ á sọ kò sí ohun dọjọ. wọ́n ní wọ́n sọ fún arákùnrin kan ètè mọ́ọ̀dà àtàrọ náà bóòlù ti ráwọn èèyàn sí ganan nígbà tí ó sọ̀rọ̀ wọ́n ní lá àárọ̀ ọ̀hún ilà mísìlá ìbàrún kò sí ohun tí wọ́n wọ́n sí bí wọ́n yìí wọ́n ò ju ẹ̀fọn lọ lójú ọ̀kìlá láhù fàláì oní ẹ̀ máa tẹ̀lé yọ gbà wọ́n á sọ fóun náà yìí pé ẹ́ẹ̀ bébí wọn ṣe ní lójú rẹ nìyẹn ẹ iná ń láyà rọ náà ilá kàdálíkà báwọn náà ṣe rí wọn náà nìyẹn ìwọlé ọ̀jẹ̀ kan lọ lójú wọn òun ló ṣe wàá nú ewì kan tí wọ́n máa ń lọ fi alimami Shafi'i alayhi rahmatullah. wọ́n ní wọ́n máa ní hàrà rìjà látàhà ìyàbùhù wọ́n máa ní hàkọ̀rọ̀ rìjà láfọlá yòhàbà ẹni tó bá yẹ kí máa ń bàbàrà àwọn èèyàn àwọn èèyàn bàbàrà òun náà. àwọn Yorùbá ọ̀sọ̀ yìí pé mi ìbọn jẹ mi ìbágbàjẹ ibi ó sì kó káwọn awíta ìwé káwọn akọjọ orí púrúfù pé à ah, ìmọ̀ ń bọ́ kan náà wàá ara lébi sọ̀rọ̀. Ada yóò wá ní ìwà ọmọ ọjọ́ òní yìí ni. Ṣé ní nineteen ninety tí wọ́n bí ọ̀yẹn? Mo wà nídìí òbí lẹ́gbẹ̀ẹ́ bàbá mi. Táwọn ohun sọ́ndé òbí jọ ni. Ni wọ́n wá bàṣára wa pé lágbájá mà bímọ, kódà báyìí báyìí ni wọ́n tó bí. <laughs> Ẹ ẹ yìí. <laughs> tẹ́gbọ̀n ọ̀pọ̀ mọ́ nigeria tàbí ètò ọmọdé bá ẹ̀sì wọ́n jẹ́ àwọn akọ́sẹ̀ pé ìfẹ́ yìí rẹ̀ sáni irú ẹni tí ìyẹn wá wò tí òjú bá ti lọ yẹn bí ń lọ nìyẹn ọba fún ní pàtàkì kan tí ò retí ọlọ́ọ̀ni kò ní bọ̀ bí ó yọ fẹ́ sì ṣe gan. ìjà kò sí wàá tó ní àwọn òkòwò sí ní bí tí mo lọ gangan nìyẹn. ìjà ọ̀nà yẹn jì í ọ̀nà yẹn jì í ẹ̀wà wò bẹ́ẹ̀ tó ń ṣe dẹ́dẹ́ á sì fi pẹ́pẹ́ lájọ jẹ́. àwọn ọmọ mi ní kíní kan bẹ tí mo gbẹ́sẹ̀ lé lẹ́nu jọ́ mẹ́ta àwọn ọmọ mi sọ pé ah, sáà tẹ̀ tú wọn bẹ́ẹ̀ mo tú àdéhùn báyìí náà ti lọ sí. bàbá rẹ̀ tọwọ́ bọ̀ kí wọ́n sọ pé gbẹ̀mí kan ní wájú. ìgbà tí táà ti tọwọ́ bọ̀ báyìí mo ní báwọn náà wà aláṣọwà. a tọwọ́ bọ̀ báyìí ẹni tá a fẹ́ wò pẹ́lẹ́sẹ̀ ni àti pọ̀sẹ̀sẹ̀ lọ́rùn tọ̀. ẹ̀yà tó mọ lọ́rùn ṣe àmọ́ bí ó ti lára yín o ṣùgbọ́n ẹ̀ bá gbé gbèsè báyìí. ẹ má wo bẹ́ẹ̀ ṣe ń rò lọ́wọ́lọ́wọ́ yẹn a sì ṣe ọ̀dẹ̀ rí fẹ́ sọ̀rọ̀. máa fi ìbọmọdé jẹ ìgbàgbà lẹ́gbà ìgbà kíkà tó wá sí àní sọ̀rọ̀ múlò láti yín náà nígbà tá a ti wà ń lọ jókòó nínú múlò láti ẹlẹgbẹ ara wa mọ́ ó sì máa wẹ́ bẹ̀rẹ̀ kì. nítorí bẹ́ẹ̀ àlẹ́fọ́ kò ṣàfihàn orin tí wọ́n lọ fi tì í yàn wọ́n ní ẹni yòówù tí bá ń bàbàrà àwọn èèyàn tàbí ìjẹ̀wù àwọn èèyàn bàbàrà tẹ̀ náà ọ̀lọ́ọ̀lì oníyege kódà kọ́ fẹ́ débì kan bí àfa àkẹ́ńgbà ti ń ròyìn ààrẹ ah ó ní kò síbi tó wọ́n dé tó wọ́n nílé jálàbí kò sílùú ọ̀hún bí ọba fi sún òun rẹ òun rí jálàbí tẹ yóò rí gánà bẹ́ẹ̀ náà lẹni tí ìpàtàkì yẹn bá ń bẹ lára rẹ̀ iyì ò lè ṣú bá níbì kan láti rí òkùtù bẹ́ẹ̀ ń hàn àfa àlélẹ́yìn. wọn náà máa bẹ ọ wáyé kó dúró dúró dúró tó sọ àti ìlú létí dáadáa yẹn. ẹ ò bá ti máa ń sáké ládùúgbò ńgbà mi àárín nǹkan àárín bí kankan sá mo lọ fẹ́ dé. àwọn sàgọ̀ ọ̀hún ṣe kínní bàbá padà bóde bá gbà ẹ̀yin náà ni ẹ̀yin náà ni àwọn ẹ̀yin tó ti mọ̀ wá ẹ̀yin náà mọ̀ nípa àmọ́ yìí. ìgbà tí mo rí pé gbogbo àwọn egun yìí ọ̀nà dáadáa bó ti ẹ̀kọ́ náà mo wá kéésù ti kẹ́mú àwọn ará rẹ̀ bí a sáré lálẹ́ àwa ti jẹ́ ká aago mẹ́sàn-án olú lálẹ́ títí ńlọ yẹn mo wá lọ wọ aṣọ tó ní dá mi mọ̀ ló yẹ kí bàbá ìwọ sílẹ̀ táwọn pé ń wọ̀ mo wá ẹ̀ pẹ̀lú ṣòkòtò mo ti wọ ó ṣe ń wù tó aláṣọ wọn kó àwa kò mọ àtẹlẹ à ìrìn àríyá lálẹ́ ibi àgọ mẹ́sàn án alẹ́ níbi tí ń lọ kẹ̀kẹ́ nìyẹn o kò sí bílà o níbi tí ń lọ nìyẹn orí bíi ìsàlẹ̀ bí ẹsẹ̀ ní òkèèrè ìlera lọ mú tọ̀lá wá yí ká báyìí àbá gbàdá bí yí ká dé kínní mo ṣe lẹ́nìkan àyà kúmúlọ́ àárẹ̀ kúmúlọ́ yóò ṣe é kúmúlọ́ ìwọ́n tún wa báyìí ni wọ́n wá ń sọ fún wọ́n á sọ fara alẹ́ pé ńgbò na ṣe kìíní yìí sí báyìí àti fi ṣéǹjì fẹ́ni ò báyìí àbẹ̀ ṣéǹjì fẹ́ni ò kò sí. wọ́n jẹ́ níbi tó bá ti kéré àwọn akẹgbẹ́ yẹn wá rí àwọn kọ́kọ́ lọ sàwọn àwọn ráwọn ẹni ibi ẹgbẹ́ rẹ̀ tíyẹn bá ń bàbàrà àwọn èèyàn ọ̀wọ́ ni kò ní ṣe gbogbo bí yóò tó náà bá dé wọn máa bàbàrà rẹ̀. ṣùgbọ́n wọn mọ́ ní akọ̀rọ̀ rìjà láfọ́lá yòhábà ẹni tó bá mẹ́sì àwọn èèyàn tó pé kílẹ̀ yìí jẹ́ àwọn èèyàn sì ní pàtàkì tiẹ̀ náà ẹ̀yin náà sì wàá pẹ̀lẹ́. téèyàn mọ̀ yí pé àárò oko tí iná ẹ̀tọ́ fẹ́ jẹ búrẹ́dì àfẹ̀gùsí rẹ́ńsẹ̀. nítorí pé anẹ́sù lè ná sí mi ń bàbí wíwá ha dírọ̀ sí i ìyẹn jọ wà fúnra wọn nínà àárò oko àtàrà lé bá a tó lè bá tó ń wà ń làmúyẹ̀ sí ọ̀run kádàmù àwùjọ wà nígbà bá fúnra ń ṣe bọ̀ yìí sinra wa ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ẹ kágbàlagbà náà ti kọ́ ọ ọbẹ̀ mú nǹkan pẹ́pẹ́ ní máa wọ̀ ọ́ ní àgbàlagbà lè ní o ní máa wọ̀ ọ́ ní ọ̀yá mú ọmọlọ́wọ́ owó tó ń bọ̀ ọ̀yá bàbá náà kówó ẹyọ ìtumọ̀ fọwọ́ ìgbèbí ni owó tí wọ́n lé ń jèlò ó kó sínú ìgbèbè bàbá fẹ́ mú òsì fẹ́ da gbogbo ẹ̀ kí wọ́n má mọ̀ bó ṣe pọ̀ tó ọ̀yá bàbá ẹ̀yọ́ ọmọ ọjọ́ oníyọ wa sọ pé ah, bàbá ń gbà tí mo fẹ́ mú nǹkan ní pẹpẹtẹ ìdábí lóhùn jèlò ńkọ́ alùpùjọ wà ní ìpínlẹ̀ rẹ̀ ní ẹ̀rẹ́ tí wọ́n pìlẹ̀ tójú bàbá bá ní kóun da gbogbo kíní kèǹgbélé àwọn yẹn ẹ ṣé kó pọ̀ lọ́wọ́ bàbá yìí báyìí ọfẹ́ mú ọba tó nídìí torí nàìkẹ́ náà ní épìnì náà ló nídìí tọ́fẹ́ mú mẹ́ ó nídìí ọmọdé ẹgbẹ́ àjọ wà fúnra wa ni sọ nípa bẹ́ẹ̀ nínú nǹkan tó fi yé wa pé gbéraga yìí ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀rá nàbì sallallahu alaihi wasallam ó ti jẹ́ ìwà yìí pé láàyè ti kó lórí jannata. láàyè ti kó lórí jannata ahadun fi qalbihi mithqala dharratin min kibri. tọ́ wọ́n ní kò ní wà lójẹ́ mi ọlọ́run ẹnikẹ́ni tó bá wà lẹ́mi rẹ̀ tí ò ju ìwọ̀n bá gbéraga lọ tí ò ju àfòpin náà yẹn lọ lọ́wọ́ lẹ́mi ẹ̀ nínú mọ́tò mọ́tò ó ń tọ́ wọn ní wà lójẹ́ náà tọ́lọ́wọ́n bí wo tọ̀ éjì wọn la kò sí ìjẹ rárá tọ́lọ́wọ́n bá wo tọ̀ éjì wọn la níwájú jẹ́ náà níbẹ̀ ká sọ́ra àwọn tàbá ní tátàtà mọ́tòmọ́tò lára ẹ̀sìn má jẹ́ àgbàgbé bíi tá à ń lọ náà ni pé gbogbo ohun tí lè rí yàrá tí ń wáyé báyìí àbá ìtumọ̀ rẹ̀ ní fẹ́sẹ̀ ńlá ni tó lè kó wàhálà bẹ́ẹ̀ni tó bá jì sínú ẹ̀ṣẹ̀ yẹn ká sì má gbàgbé tọ́pìkì bá wà lórí ẹ̀ ìgbéraga yẹn ó lè jẹ́ lórí òtítọ́ tí wọ́n sì máa lọ kí wọ́n máa tọ̀ kọ́ máa ní àbí ah, ah, n bá ti sọ pé mo gbẹ́sẹ̀ léni ní gbẹ́sẹ̀ kó ń bẹ̀ ah, òwe lánàá wà ní ìwé lónìí kẹsẹ̀ ìgbéraga ni kí ni ìlú sì wàá tọ́ lọ́tọ̀ ẹ̀rí báyìí náà ní ìgbà àbí kí yẹn ti gbéraga káwọn yìí kó má ní ìtumọ̀ sí yẹn ní ìdúró náà. ọlọ́run ọba àlejò alábùsọ wípé. Inna Allah la yuhibbu kulla mukhtalin fakhur. Aládájọ́ ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀ tó jẹ́ mọ̀tá. Ẹni tí máa ń yẹn. Àyè sí àrò. Gbogbo ẹni tí lòdòdó rẹ̀ bá ti wọlé. Mọ̀tálù ni o. ẹdẹ mímí ni a nídìí ọ̀rọ̀ ẹ̀mí yẹn wọlọ́hù yẹn tàwa lẹ́sàrà ẹ̀ ọ̀rọ̀ lẹ́mí ọlọ́run ni ó yẹ jù yẹn. òun là máa ń sọ fáwọn míì tí si máa ma pé àfa àlágbájá àfa àtàmẹ́dù ọmọ bí wọ́n ọ lórí jùlọ kí lọmọ tí ń gbé kọ̀rọ̀ ṣe. tó wà bímọ ni sáfà. ọlọ́run nìkan ló mọ ẹni tí ń bẹ̀rù ọ̀. èyí pé yẹn kẹ́ máa wò yẹn sùn báyìí ṣùgbọ́n ìta yẹn a nídìí. tòbí ẹ ṣe àwa ń tiwa torí ìwọ̀n ọba àmọ́ kékeré tí ń bẹ fún wa ìta yẹn. òun làwọn máa fi yẹn ju ọ̀rọ̀ a sì lágbára jù ta lọ. gbogbo ẹni tá a bá rí ní ìsìn tọ́jọ́ kò tá a wà gbọ́n rẹ̀ tó ti fi abẹ́fẹ́lẹ́ tó ti fa mùtáàwí náà ní fẹ́kẹ̀ẹ́ sí àfihàn ó sì lè nífẹ̀ẹ́ ànábì ó lè láwọn kọ̀ndíṣàn ìkan tó fà tó fi fa àwọn ọ̀fẹ́ mọ̀ tó ti ta táwa mọ́ wọn bá ń tó yé wọ jù bẹ́ẹ̀ náà lọ. àbíyẹn arúbìnrin kan nísìn ó wọ pátá ìwà ń kiri káàkiri ìgboro bẹ́ẹ̀ yẹn kọ̀ bá wa ajá gbé máa ń kírun wákàtí márùn-ún pé tó ti pé tọkọ rẹ̀ bá ní ó jókòó yóò jókòó tọ́ba ní ó dó yóò dó lẹ́yìn pátá tí wọ̀nyẹn kí làwọn ó pè ẹni bí ni aláṣẹ wo láṣẹ tó kì í ta yẹn ni ọkàn wa bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni yòówù tó bí ti lè wọ́ tó ń lẹ̀ onígbèraga ọbàjọ́ pọ̀ onígbèraga ọ̀rọ̀ bá nìyẹn ti kò dìgbà dáhùn kẹsẹ̀ ẹ mọ ohun tí ń bẹ lẹ́mìí mi ànídìí yẹn ẹgbọn tani sọ fún abakiri sidik náà ọdí aláwọ tààlà ẹ sábàkiri ni wọ ọdà anabi tí wọn wá wí fún ọdà ń sìn anabi ti kọjá sọ́dọ̀ ọlọ sọlọlọ àlẹ òun làwọn afa wa fi ń sọ nípa pé ẹni tó bá bú anabi sọlọ àlẹ sọlá pípa ni mọ́tà náà má lè kí lọ lágbára jù lórí ẹ̀ fún ọkọ̀ ńlọ ó bú agbọ́dọ̀ gbọ́n kankan lẹ́nu rẹ̀ ọlọ́run kú wọn pa. àwọn kan náà ṣe sásẹ́bí ni wọ́n gbèjà òun ni nígbà tí òṣìṣì láyọ̀ ní agbèjà òun torí ń wà láyọ̀ ní agbèjà. ọlọ́bìnrin kan ṣe bẹ́ẹ̀ jó níyìn lójú ara nàbì sọlá àlọ́ ètò ọlọ́run tẹ̀ béèrè pé ta ni ó rẹ̀ ń lọ́wọ́. ọ̀dà afọ́jú ni ìyẹn máa ké ó fi gbé obìnrin yẹn ní fún ọ̀pá ìjọ ọlọ́run tẹ sọ̀rọ̀ tó pàtàkì nípa rẹ̀ ká ah, ẹni tí ń rẹ ọlọ́run lọ́wọ́ lójú táyé tó rò sí tẹ́lọ́wọ́ lójú táyé ẹni yìí. ẹ àwọn míì bẹ tó gun tó fi ilẹ̀ ẹ gbà tẹ ọ̀rọ̀ àti láyé mọ́ ìhun tá a gbọ́dọ̀ gbé lórí ni pé kò ní fìyẹn lẹ̀ gbà tẹ òkú sí láyé mọ́ níjà tí wọ́n bá wà láyé àwọn ọjọ́ òní bínú tẹ́lẹ̀ ẹjẹ́ àgbà pé yóò bínú. sọ̀rọ̀ ẹnu tí àná ìsọ̀lá àṣálá tí fi kọ́ mi ìjẹ́ wọn ò sí láyé mọ́ débi kí wọ́n sọ fún wa bàbá jíṣẹ́ yẹn lọ bó ti wà lẹ̀. tó nípa bẹ́ẹ̀ ni ọbẹ̀ ti dá sọwọ́ lẹ̀ báyìí ìgbẹ̀rajà ọlọ́run nífẹ̀ẹ́ tó ń bọ̀ pàkóòrù tó tún jó nípa rẹ̀. nínú hadithi mi ní ẹjẹ hadithi kúndùn wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé. qala Allahu ta'ala al-'azamatu izari wal-kibriya ridai wa man naza'ani fihima alqaytuhu fin-nar. Sọ, ọ̀nì aláàzọmọ tó ti wọn lè jù ọlọ́run sọ fún ọba adẹ́gà sọ eléyìí ni wọ́n pè ní èyí ti fáwọn fi kírun bàbá ti fi kọ́ lọ́lọ́hùn tààlà bẹ́ẹ̀ òtúmọ̀ pé yóò fi kírun a sọ pé àlẹ́ àwọn wà lè fi orí ọ̀nà ni ọ̀yọ́sọ̀rọ̀ fi nàárí aláàfà àgbàkọ̀wá ló fi káyà á ìyàgbọ́dọ̀ náà wò pé súrà tó ń kà lé ni ẹ. Qala Allahu ta'ala yẹn kò túmọ̀ fáyà lọ́fà wọn náà ń pè ní al-hadithu tó ẹgbẹ́ gbólóhùn yẹn àti túmọ̀ ẹ̀ àtọ́ba adẹ́gà ló ti wá. ọkàn lápọ̀nlé tó tún lágbára ju al-hadithu al lọ nítorí wípé wáàyè ni àdéhùn nàbàwí ìwádìí sọ̀sọ̀lá lówó jáde lẹ́rù. Kùrán wa lọ wà ní kò tọ́ ga. Gbogbo ẹ̀yẹ́ yẹn wáàyè ni. Òun tọ́kìnrin wa wà lórí òun náà ni pé a máa fèsì lọ, a máa fi kírun. Wọ́n fi hàn pé lẹ́yìn Al-Qur'an Al-Karim mo tọ́kìnrin kí ni Al-Hadith ṣùgbọ́n a lè fi hàn sí lọ́wọ́ èyí tọ́tọ̀ lé ní àdéhùn àtẹ̀fàwé yìí òun ni gbóhùn tọ́tọ̀ náà lẹ́nu ìjáde ṣùgbọ́n ìgbésí yẹn wá lọ́tọ̀ lọ́ba àṣẹdá. eléyìí àdéhùn olùkúdù sí ni wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá ń sọ pé ọba adẹ́dà sọ yìí pé àlẹ́ àwọn ọmọ tó fi gbà ìpàtàkì tóbi ìlànà ìbàbàrà òun ni bàǹtẹ́ ìní ọlọ́run ọlọ́run ló lóun ní bàǹtẹ́ o má wàá fi yé bàǹtẹ́ tẹ̀ yìí máa ń sẹ́ o. wàlìkébùrì ya orí da ìyí èmi mo tó báyìí mo dà báyìí ọlọ́run ní agbádá mi aṣọ àdàbọ̀ra mi ọmọ nà ẹ̀ dáhà ní ìhìmá ẹni tí máa ń bá mi ń fà á tọ́lọ́run náà ẹ fẹ́ bàbàrà rọ̀ òun náà pàtàkì àrọ̀ òun àlọ́kọ́yìntò òfin máa jù síbò náà kódà náà àwọn ìgbà wa mi ọlọ́run ní mi ní kí ẹ̀gàn kí o sì wọ́n náà. gbogbo eléyìí à ń sàlàyé fún akófinlé yé wa nípa aburú ìgbéraga lọ́nà méjèèjì aburú ìgbéraga lọ́nà méjèèjì ọ̀rọ̀ àìjẹ́ kéèyàn sì gbéraga sókè ọba àjẹ kí dẹdà wọn ti ní kàdáàrù àṣírọtù ti gbéraga sí àwọn èèyàn ní ìjà burú rẹ nìyẹn ẹrí ọba dẹdà wọn ni ina laayo ri tilka dáàrú àkérọtù naj'aluha won la yuriduna 'uluwan won ardi wala fasadan lori won lil soto suratul igbesi 23 ọba dẹdà ni sẹẹrí. ilé ìkẹyìn ilé ìkẹyìn ti ṣe àlùjẹ́nà ṣọlọ́ǹda kò jẹ́ àwọ̀ ọ́ nàìjíríà àlùhá àwọn tá a gbé kalẹ̀ fún lèlẹ́dínà láàyò rí ìlú nàìjíríà wọn ìlà ọ̀p. òun làwọn tó ṣe wípé wọn ò gbèrò ìgbéraga lórílẹ̀ wọ́n la fàṣàdà wọn ò dẹ̀ gbèrò bàjẹ́ lórílẹ̀ ṣùgbọ́n wà ní àkóbátú lòlẹ̀ mọ́tàkì ìgbẹ̀yìn tó dáa tó níyì àwọn tó bẹ̀rù ọlọ́run ló máa ní. àdárò àṣọrọ òun nílé tó sẹ́yìn tọ́mà níbi àdá tó ní wọn la nílé mẹ́rin ilé àkọ́kọ́ òun ní inú ìyá ilé kejì téèyàn bá jáde sílé ayé ilé kẹta òun ní àlùbárùsà láàrin ikú ìjọba ìdàgbẹ̀yà ilé kẹrin òun ni paríparí ìyẹn ní àyà ńlọ parí yẹn gángan ńlọba dẹ́dà ń sọ báyìí. àwọn tí wọn èé ṣègbéraga sótìtọ́ ní ọwọ́ àlùjẹ́ náà o tí wọn èé ṣègbéraga sáwọn èèyàn wà ìnàmọ̀ ọ̀hún mùtàwádìí ọ̀hún ni wọ́n máa ń nu ìwà rẹ̀ lẹ̀ wọ́n máa ń wà rẹ̀ lẹ̀ ẹ̀rí. فالقبادي قال الله سبحانه وتعالى إذا نفى عنهم إرادة العلم والفساد ها فهو من باب أولى ألا يكون منهم علو ولا فساد فهم لا يعلون في الأرض ولا يفسدون ف... ما لا ما بعد يفهمون يبادئ ajá àwọn ènìyàn wọn yóò sọ nígbèraga ni wọn yóò sì sọ nígbàjẹ́ tó ọlọ́run ò gbèrò aburú fún ọdẹ wọn nítorí àwọn èèyàn rẹ mẹ́ta ni àwọn kan bẹ tó yẹ pé wọn ga ìpín kan bẹ tó ga tó bàjẹ́ tó tún balẹ̀ jẹ́ irú eléyìí méjì lọ parí sára rẹ àti ìrọ́dà wà láàyè ó gbèrò ó sì rí i ṣe ìpín kan bẹ tó yẹ pé kó gbèrò bàjẹ́. èrò kíka ajá kíkọ́ nìyẹn ògbèrò kò ṣe é nìyẹn kẹta òun làwọn tí gbèrò àlẹ́ olówó gbéraga àti bàjẹ́ ṣùgbọ́n àti ṣe ṣẹrẹ́lẹ̀ kẹta yìí ń bẹ láàrin alákọ̀ọ́fà àtẹlẹ̀ kejì lóhùn náà o ó gbèrò ìgbéraga ó gbèrò kò rí sí o ìkànsí ó gbèrò kíni o ó gbèrò ẹ̀ sì rí gbàgbọ́ pẹ̀lú tó wà lẹ́mìí rẹ̀ a dẹ̀ sọ pé kọ̀dárù àkírọ́ ilé ọ̀run yẹn ilé ìkẹ́ ìyẹn o iná mọ̀tòkúnù lílẹ̀ dínà láàyò rí ìdúnà olùgbàǹdìlà àwùjọ. ẹni tí ó gbà lérò lẹ́mìí rẹ̀ láti takò òtítọ́ láti ga jòlódó lọ ọgbà lérò lẹ́mìí rẹ̀ láti ga jàmù ìyẹn lọ ètò gíga kéèyàn lọ́lá kéèyàn nígbò gbéraga ni o. والعاقبة للمتقين ẹ̀rí tí wọ́n bá ní kí ni wọ́n ní alifasadu fi lọ́rù ìsìn rẹ̀ náà ni pé ìbalẹ̀ jẹ́ kéde kí yẹn wó ní o àbí kí yẹn máa lọ dáná sun pápá ṣùgbọ́n ìbalẹ̀ jẹ́ tá à ń sọ òun náà ni pẹ̀lú ìyàtà gbogbo ẹni tí ń ya pa onígbèraga ni ó gbéraga sí ọba adẹ́dà tọ́lọ́ ọba adẹ́dà ni a máa ya pa ọlọ́run ọba adẹ́dà sọ fún ansáfìlì àárọ̀ fifty six ọlọ́run wọlé àtò sídùú ìlà ọ̀dí bá àdáni ìlà ìhà ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìsílẹ̀ ti gba tuntun ṣe lẹ́yìn sísàtúnṣe ilẹ̀ kí ló túlẹ̀ ṣe àtọ́wà kí ni ó balẹ̀ jẹ́ alimọ̀ àṣùyà ẹ̀sẹ̀ ló máa má balẹ̀ jẹ́ gbogbo ẹni tó bá fi wá ń ya apá yẹn ó ń gbèrà ìdásọ́ba dẹ́dà gbọ́rọ̀ sọ́lọ̀ sọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ńlọ́lọ́run ti sọ́kọ́ sọ́tò àárọ̀ fún náà ti ṣe ọlọ́run wọlé ọ̀nà àlẹ́kọ́ àmọ́nú àwọn ẹni tí wọ́n jẹ́ aráàlú yẹn tí wọ́n bá nígbàgbọ́ wá ṣàkọ́wọ́ tí wọ́n sì bẹ̀rù ọlọ́run lọ́pàá náà àlẹ́ yìí bá sì rọ̀ ولكن كذبوا لو في نرى فأخذناهم بما كانوا يكسبون هذا مو قالوا جوان شريكا obìnrin pé ìbòkó sẹ́mi àtìlẹ̀ òní wá obìnrin pé ìbalẹ̀ jẹ́ mẹ́yẹn lẹ́kúnú bí máa pẹ̀lú yàpá rẹ̀ gbogbo ẹni yóò ti bá ti yàpá níbi ìgbéraga tọ́lọ̀ báwọn náà ni a máa yàpá a máa kà rẹ̀ lọ. ẹ̀rí ẹ̀ wá rí ìgbéraga yẹn ọ̀làwọ̀n ọ̀gbìn ipò kan nìyí tọ́ba rinlẹ̀ nínú ẹ̀mí èèyàn tó jáde pé èèyàn kẹrin bóun lóore ju ẹlòmíì lọ tó sì jáde pé ènìyàn sá ń gbìyànjú sá ń gbìyànjú wọ́n yẹ sáwọ́ àbá ní sì ń tẹríba ó sì fi ìkejì òun ni kọ́ máa hẹ̀ sí ọ pẹ̀lú iṣẹ́. ìgbé òun ga ju bí wọ́n fi òun sí yìí lọ òun lé sí àwọn akẹgbẹ́ òun ó ti gbogbo ẹni ìyówù tí ọba ti mọ rírì rẹ̀ báyìí lọ́wọ́ kẹni ọsàrí yẹn gbà wò rí yẹn ẹwọ bí afa àwọn akẹni ọlọta tó ọba fi rí ọfẹ rí yẹn mọ ẹwọ ọba jẹ káwọn èèyàn ọ ọmọ ọlọsẹ máa ipò kan tún òun ni kọjá sí pé ahun léèyàn máa fi pàtàkì ààrẹ bí kò máa pàpè mọ́ra a lè sòkè dilẹ̀ bí fàárì bí kò máa fọ́ra rẹ̀ mọ́ àbí kò máa mú àwọn ìṣesí kan tó ti kó sí wá láti lè fira rẹ̀ sí fàárì ìyẹn máa sọ̀rọ̀ fẹ́ à ah, ìyàwó mi à ah, ìyàwó mi da ọba tó ń dá fọ rẹ̀ fẹ́ à ah, wòlíì níyàwó mi ẹni ọlọ́run gbáà ni nígbà mo fẹ́ mọ̀ pé ni ọlọ́run ní nǹkan báyìí báyìí ni mo ní kó ṣe ó sì ṣe mo lè rí i pé wòlíì ni àtọ́gbọ́n ṣe fáàrí. àti pé gbèrágà yẹn kí máa ń hàn nù ṣe sí èèyàn pé kí wọ́n bá yẹn sọ̀rọ̀ kí yẹn yíjú sọ́ńtà òun fẹ́ dákun láàyè láàyè lọ. àbí kí yẹn máa wò yẹn níwọ̀ yẹpẹrẹ ẹ mọ̀ pé àwọn ọmọbìnrin tí bá ṣẹ̀ ń dán ọmọge tí wọ́n bá jàjàrí ẹ̀yin tẹ́ ń wáyàwó sí kan ẹ̀ tó ti tún wáyàwó sí yẹn wọ́n bá rí yín báyìí lọ́kàn wò yín bí ń sí. nígbà wọn sọ̀rọ̀ kọ́ máa wọlé mọ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ láti gbà jẹ̀sí bẹ́ẹ̀ ti dákẹ́ rẹ̀. àbí kí ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́ kọ́ rọ̀gbọ̀n fún wa kí lẹ sọ tó ṣẹlẹ̀ ní. sẹ́rí pèsè sílẹ̀ díngẹ̀tì nìyẹn. nígbà tọkọ fẹ́ báyàwó wí a ní òsìnkú lẹ́nu tó tọ́ ṣé náà wà ní kẹ́lẹ́ ọ̀rọ̀ sórí bẹ́ẹ̀dì èmi wọ́n tilẹ̀ ṣe é da kí lẹ́ sọ náà bù ìyẹn ni lèmi náà àbínú ọ̀rọ̀ lébi pé yẹn rí inú rẹ̀ ẹni tó ń àbí àbí ńgbà tí ń rìn Ah, tó bá dé ojú ọkọ̀ ìbọn dá má tẹ pẹtẹ sí mi lá bá yẹn wàláhì inú tàbárù jù lọ́wọ́ ọ nígbà tó bá dẹ́ra sọ fáwọn obìnrin ọ̀kọ́ nà fi bóyá ó ti kó ẹgbẹ́lẹ́ ọkọ̀ yín jókòó wọ́n látàbárù rájínà tàbárù jẹ̀lìjà ìlú yẹn obìnrin máa rìn àárín yẹn fún àìpé yẹn lọ́lá ọ̀tọ̀ nìyẹn ẹni ọlọ́lá jòrò rẹ̀ kọ̀ǹtró irú apá kan náà àwọn afá àwọn alágége náà ni èèyàn gíga ni ó dẹ̀ sí gbọ̀lẹ̀ rẹ̀ pé pé tí wọ́n bá fẹ́ rìn báyìí wọ́n máa fi ọwọ́ kan òdo wọ́n máa fọwọ́ kan òdo ọwọ́ ọ̀tún ọkòdo ọwọ́ òsì ọkòdo tó irú èmi sì wá tóbi díẹ̀ wọ́n á dìgbà tẹ́mi náà lọ èmi náà fọwọ́ tó kò jọ àlẹ́ ààrẹ àwùsáde máa pèrè ayílé mi. bẹ́ẹ̀ ni àdámọ́ àfa wa yẹn ni torí mi náà mọ̀ wọn lójú ayé o èèyàn tó ga ni wọ́n wọ́n tún wá sí gbọ̀lẹ̀ bẹ́ẹ̀. so ọ̀rọ̀ wọn náà wọ́n tún máa sọ̀rọ̀ láti yóò sì máa sọ̀rọ̀ nìyẹn ọ̀gọ̀rọ̀ wa mi ìdájọ ọmọ ọgá tó gbé wọn olóbìnrin jọ ọjà àfà ẹ̀yin ọ̀rọ̀ ara gbé kínní yìí. torí mo rẹ ti jọ kẹtí mo lọ kí ọkẹ náà àwọn àfà tó fi kọ́ orin lé wa lọ́wọ́ lágbègbè ńjọ ni àfà ní wà láyé ìgbà yẹn bọ́yá nineteen ninety seven tí mo lọ ọbẹ̀ ńjọ yẹn kì í tí ì mọ wá ba àfàwọn àyẹ̀wò ń ròyìn ń ròyìn bí i ìsẹ́yìn ní eléyìíké lórúkọ rẹ̀ wọ́n tọ́jú wa nígbà tá a fi wà ń sẹ́yìn. ó wá ní ọ́ mm-hmm, ìsẹ́yìn sẹ́yìn mm-hmm, lágbájá ròyìn yín lágbájá ròyìn yín ẹ̀dínkẹ́ ẹ̀dínkẹ́ ẹ̀dínkẹ́ àjábọ̀ wọn ni ìmílẹ̀ wa wò fẹ́ ó kí ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni. orí ó ti fún agbádá kọ́ tẹ́mọ̀ wà máa wò bá tẹ́lẹ̀ agbádá ẹ̀hẹ́ bí irú èyí sí ṣírùmọ̀sí ó diwọ̀ yìí inshallah ta'ala tí wọ́n bí gbó wọ̀ mí lọ́rùn ìsìláàlù yóò sì tún fẹ́ báyọ̀ ọ̀gá á fi òsì o ìtọ́lọ́run dá wọn lọ́ládé tọ́kẹ́ yẹn lára nígbà tí ó ọmọ sọ ah, ah, kí ló tó tán bá sì ń lọ náà wọ́n máa fi ọwọ́ ọ̀tún àtọwọ́ òsùn wọ́n máa fi kọ odò zero èmi wọ́n máa fi kọ́ lè fara rẹ lómi náà tí ojú rẹ̀ mi lọ tóun náà bá lọ fojú náà báyà òun náà máa fi báyìí inú àṣọ àyè wọ́n máa fọwọ́ ọ̀tún àtọwọ́ òsùn yẹn máa fi kọ odò tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àmì tí wọ́n fi mọ̀ pé èèyàn ní kí búrú ni lọ́yà jókòó àga àga yìí tí mo tún jókòó ló tún sẹ́kùn díẹ̀ yìí wọ́n á ti báyìí lànà yẹ fantagbádá yẹ ká wọ́n sá fẹ́ tẹ̀ ká ẹ̀rí àbí gbogbo ìyípadà yẹn nínú òṣèṣì ìtàkàbòrò yẹn kàfi ṣe wá láǹfààní òun ni kéèyàn máa nífẹ̀ẹ́ káwọn yẹn dìde káwọn yẹn máa dìde ẹ sì rí sí ń bọ̀ ẹ sì wá wo ẹ̀yìn ọmọ àfáàfọn lè nù. lóṣìṣọ́ lódodo àwọn àfáà wá pé wá sá kéèsì ìtọ́wá yẹn bá wùjọ tẹ lọ bára yín àpájù lọ síra tí àfàwà kan ṣe tí wọ́n fi sọ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sálámà àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀ àfàwà bárùjẹ. Ìsàlám bárùjẹ. Nínú àwọn afa sọ̀rọ̀ jíyà, aláì wọ́n kú rèwerèwe ni wọ́n fi kọ́ bí ẹ̀sìn wọn fi jáde láyé. Síra tí wọ́n kọ tí ọba fẹ́ wọ twenty. Nàá nínú àwọn tá a ń sheikh babijis rahimahullah inú tíra àwọn yẹn tí sí ní sọ̀rọ̀ wọ́n àwọn olùmọ̀ tó ń kọ̀ wá pé ìdìde àdéhùn ń tó tọ̀ kí ẹni tó bá fẹ́ kó ṣe pé kó máa máa dìde láti ẹ̀sà bá wà yẹn ṣùgbọ́n wọn ọmọ tó dìde yẹn ọ̀sẹ̀ wọn wá délé nìyẹn kálukú òfìsì bàbàrà wọn ò gbúra burú kẹ̀kẹ́ wọn fẹ́ dìde kálẹ̀ wá jó pẹ̀ wá sí kíní kẹtẹ́ wọn sá sí mọ̀ pé yẹ̀kẹ́ dé bẹ́ẹ̀ ní ẹ̀ bá jókòó ìdí ọ̀ fàjẹ́ yóò jẹ́ omi ẹ̀ bẹ́ẹ̀ fòsì lọ. àwọn ọ̀rọ̀ yóò bí iye wọ́n dẹ̀ mọ́ra àwọn olùkọ́ wa lórí ẹ̀ ṣùgbọ́n ó ti pẹ́ nìyẹn gan ní ọ̀sọ̀ pé sẹ́yìn ọ̀rí yẹn gbéraga ni mo sì wọlé bẹ́ẹ̀ ni ẹ sì mú pọ̀ sí orí ẹ wọ́n á mú microphone bẹ́ẹ̀ ni báyìí gbéraga ti pọ̀ jù lẹ́nu yín ṣé súnmọ́ ẹ̀ lọ́kọ́ yín lélẹ́ yìí mo sì wọlé bọ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ sí ti tẹ̀ ráàfà mo ti gba dìgírì bíi kéwúfà. mo fẹ́ fi rí bẹ́ẹ̀ ẹni ọba nífẹ̀ẹ́ sí káwọn èèyàn ẹ̀sẹ̀ tó nífẹ̀ẹ́ sí táwọn yẹn lè lò ìmáàmù yẹn káwọ gá láti gbé ọyá kínní kan wọn ò sì gbèrò aburú àti ìsọgbẹ bá dìde fẹmi ọhún ọyọ lọ bá rẹ láwùjọ kan torí bẹ́ẹ̀ tí ọba ní kó jókòó kì í yíwọ ó sì lè jẹ́ bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pèpè sí dáwà súnà ni wọ́n ká òkú àbí náà wọ́n ń takora wọn ni. ẹ padà wọn afarabalẹ̀ yẹn jù rẹ̀ ó lè jólùmọ̀ yẹn náà ní orí wọn tó kọ̀ rẹ̀ tán ọ̀gá kò ní ìsìn tó bá kẹsì pẹ́ nìkan ti di ọlọ́ọ̀bá mága tèmi náà wà ọ̀rọ̀ bó díẹ̀ lọ́sẹ̀ pàkíyèsí. nínú ìṣesí ìgbéraga òun ni kéèyàn má darin àti kéèyàn kan máa rìn lẹ́yìn rẹ̀. mo fẹ́ jáde ẹ bá ń ká àwọn méjì kan kọ́dó lẹ́yìn wọ́n wàá rìn lọ́wọ́jú. ìmọ̀ yẹn ní òtún mọ̀ pé kẹ́ ẹ máa tẹ bàtà fáàmọ́lẹ̀ o káfọ́ fi padà dojú bolẹ̀. sọ̀rọ̀ àwọn àti kọ́ yẹn nínú àlẹ́ adábọ̀lì mufrad gbogbo ẹni wọn bá ti jù yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbáàbù wọn ò tẹ̀ gbàgbọ́ yẹ pẹ́ àsúná súná kò sì yé wọn súná ẹ̀gbìn ò yé wọn. ìgbénu kẹsẹ̀ yẹn fi ṣàfihàn pé lágbájá jù mí lọ ọ gbọ́dọ̀ rìn wájú rẹ̀ o. a sọ pé eléyìí tà sọ ẹ mọ̀ pa sọ pé ẹ òun ni kọ́ sọ pé ọ̀yá ẹ̀ máa rìn lẹ́yìn mi wọ́n máa rìn àfikún sí pẹ́ẹ́lì kí wọ́n fẹ́ wà tí ó rìn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n wọ́n lò ó mọ̀ pé ẹ̀ fún nǹkan ṣe nìyà nǹkan yẹ kó ṣe nìyà láti fi bàbàrà rẹ̀ tọ́ba fẹ́ sọ pé ẹ̀ tiẹ̀ wá fẹ́ jọ dúró bákan náà gan náà àbá kéde bí kò máa tẹ bàtà rẹ̀ mọ́lẹ̀ bí kò máa gbàgbàkúgbà máa fi apá jẹun so àyìnlẹ̀ ìkẹ́rọ̀ wò ní dáa bọ́yá bọ̀ dá ẹ̀ kì í abẹ́gbọ́n rẹ̀ kan ó dà lóbìnrin gbọ̀ngbà yẹn ti yẹ sọ àmì ìgbéraga rẹ̀ ìgbà kìí sábà dárí wọ́n yọjú lọ́dọ̀ bàbá alágbó lọ́dọ̀ wa náà káyọ̀ nìkan à ó sábà yìí nìkan mo ní à máa wáyé bẹ́ẹ̀ gbà mí pẹ̀lú ọ̀kadà mo ní bẹ́ẹ̀ ni máa wáyé bẹ́ẹ̀ gbà mí. ìkẹta allah ahadan takabura alama. kẹ́ ò fi àwọn èèyàn máa wá bèbí wò ní èmi ọ̀gbọ́dọ̀ lọ wó yẹn kí àkọ́rọ̀ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ àgbẹ̀rẹ̀ mọ́ àrẹ kódà àwọn a máa pè é síbi wọ́n pè é síbi àti búrẹ́dì oníjẹ́rú jẹ ìyẹn kọ́. iṣẹ́ ọlọ́run máa ń ṣe dá yọ jẹ ṣe dá wa fún wa lọ bẹ lágbájá o ìwọ dẹ yọ sí lójijì kọ ká láti ẹ èmi náà lẹgbẹ pé mo bí mọlẹ wá kí a ah, ẹ rí ìdààmú ọkọọkọ bá a lẹsẹ a ah, mo lẹsùn àbí gbàgà sẹgbẹ ni màá dára ẹ láàmú lájọ tó kún bí iná jẹrẹ ẹ rí ìkẹrin nínú àmì ìgbéraga òun ni kéèyàn pọ̀ jálẹ̀ pé ah, á àtúntò ti mi wọ́n máa fara kàn mí òun ní mọ̀ bí yẹn ti lọ́lá tó pẹ̀lú wọn bá ti jókòó báyìí wọ́n á dága rẹ̀ pé káwọn ọ̀kadà sí lọ́ wà gbogbo ẹgbẹ́ rẹ̀ àwọn yòókù tí wọ́n bá jókòó wọ́n wà ní jìnnà láì ṣe pé wọ́n ń sọ́ra fún covid ìkarùn òun ni aláyẹ̀sẹ̀ àtọ̀ bìyẹ́dìhì ṣùgbìlà bìbí báyìí ó lóun ò ní fọwọ́ òun sì kàn ilẹ̀ dọ̀tí sọ fún àwọn ìyàwó yìí náà mi ò ní kẹ́yìn máa sọ fún ọkọ yín pé kí wọ́n gbálẹ̀ o ṣùgbọ́n omi àmàlà ti hó ilẹ̀ dọ̀tí àbomi dálẹ̀ ẹ̀yẹ kọ́ kẹ̀múrà jì kó dẹ̀ ṣe kí ni ó fi nù tó ní jọ kọ́ mọ́tò ọba nù mí. àgbà láíláí lè lè mọ́ mi ṣe kẹta irú obìnrin wo nìyẹn tí kò mọ̀ kó tí ṣe òun ní kó òun ti ṣe ògbó lẹ̀ mọ́ ọkà yín náà ni mò ń rò lọ́wọ́ ẹ àmì ìgbéraga rẹ sọ̀rọ̀ yẹn yé dẹdẹ nínú ẹ òun ni kéèyàn sọ fún òun ní gbẹrú òun látọjà lọ sílé ń wà lọ rẹ fọ bó ní ṣe dì í mẹ́yìn ọ̀kadà ẹ̀fọ́ à fásiláńtì mi ẹ rí i pé nù nǹkan tó ṣe àwọn èèyàn léèmọ̀ nìyẹn nígbà wọn rí òfìsẹ ọlọ́pàá ni mọlẹ hàdà rọsọọlù يأكل الطعام ويمشي في الأسواق irú òṣìṣẹ́ wo lè léyìí ní máa ń jẹun tó tún wá lọ ọjà lọ ra nǹkan. torí tó bá fẹ́ ra rẹ ra rẹ lẹ́tọ̀ọ́ fẹ́ kí ìgbéraga yẹn wáyé ìgbìyànjú rẹ̀ ọ̀fẹ́ wọ́n sùn. ọmọ mọ́ ní kí n pè é ní fẹ́ẹ́sì ra yẹn wọ́n láwọn ti rà tó kílẹ̀ nídìí ẹ máa sọ gbogbo ẹ̀ àbú abẹ́bẹ́rẹ́ yẹn kan ní sábà wọrí àwọn kẹtẹ ní. wọ́n á tọ́jú ní tòmátò ẹ̀ bá a ta ẹ̀ bá a ta bọ́ra wọn ní five hundred naira ọ̀dọ́dọ̀ ní ní kẹrẹ ewé àwọn bọ́ọ̀lù ń ta ọyọ́ yìí irú ọ̀la gbogbo ẹ̀ wọ́n á di ìwọ́n tó rí tán fábákò lọ́wọ́ sí wọ́n kà wá. sọ irú bẹ́ẹ̀ yẹn èyí sì jẹ́ kí iye ìgbéraga ó gé dànù yẹn ẹ̀sìn jẹ́ ó gé nìyẹn gbogbo ẹni tó bá ti lóhùn nílé gbẹ́rù fúnra ọ̀ ń tọ̀ kìíní nínú ẹ̀ ìgbéra nìyẹn ìfọlọ́n kọjá wa ya ìgbéraga àwọn ọ̀nà tí máa ń gbà wá pọ̀ ọ̀nà máa ń gbà wá pọ̀ sọ̀rọ̀ sábà sì tọ́jú rẹ̀ ọ̀rẹ́ tá lè gba tọ́jú rẹ̀ náà wà. mo ní pé tóyàn bá ti mọ̀ nígbà òun yẹ pẹrẹ ju gbogbo nǹkan lọ níbi ìṣẹ̀dá wa ọ̀kìnrin ọ̀wálẹ̀. nínú ọ̀nà tá tún lè fi ṣètọ́jú rẹ̀ òun ní tẹríba ìrìbá ìwà rẹ̀ lẹ̀ pẹ̀lú iṣẹ́ sí ẹ̀ tẹríba fọba dẹ́dà àti fáwọn ẹ̀rú ọlọ́run kí n máa wà tó dáa. torí sàkábòrò èyí tó bá yẹ pé yẹn ṣe pẹ̀lú ansaf àwọn míì máa ń ṣe ìgbéraga nítorí fámílì o ìdílé Abíọ́lá ni wá. bàbá fẹ́ tọ́jú ìgbéraga eléyàn náà rọrùn kí yẹn mọ̀ wípé. bàbá wọn fámìlì ní ẹ̀fẹ́ fi ṣe ìpìlẹ̀ ní ẹ̀fẹ́ máa ròyìn ni ihun tó pélé rẹ̀ ló tó fani bàbá bẹ́ẹ̀ ń wò kọ́ láfọ́lé yẹn omi díẹ̀. bàbá tó tó ajé bàbá yẹn yẹn bàbá gbogbo bàbá ayé yẹpẹ̀ tó nìyẹn ẹ̀ ń parí yẹn wọ̀ alẹ́. ẹ̀ńdí bá tún ṣe ìgbéraga ìgbéraga tó máa ń wáyé ìbèrè fún wa lágbára ẹjẹ wọn máa ṣe ó tún mọ̀ kágbára wo lè ọba bọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ṣẹ́ ọba ti jọrọ ẹ̀ lójú. ẹni yẹn náà nínú nǹkan tó fi tọ́jú rẹ̀ ni pé tí ṣùgbọ́n kan bá dé bá a ní sẹ́ńtàgbára rẹ̀ rìn à ń sọ̀rọ̀ ẹnìkan bíi tó fáàgùn ni bíi tó gùn rọ̀ ọlọ́run dé nígbà ọlọ́run mú nínú dára rẹ̀ dé. ẹni ok ara èèyàn kàn wálẹ̀ tó bá rẹ̀ ń kọ́ agbára èèyàn jáde gbà. ìgbéraga máa ń wáyé pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn rọrọ ìyẹn rọrọ tíyẹn bá ronú ìgbé àwọn olóró ọjọ́ ọjọ́ láyé ẹ màá fáwọn jù táwọn ayẹpẹrẹ jù àwọn náà tíyẹn bá wọ ọ̀rọ̀ yẹn pé bí dúkìá yìí ṣe pọ̀ nísìnyí kó lè bá kó owó ẹlẹ́ẹ̀kan náà lọ. nípa àrùn kẹdẹ àbí iná níbi tó kó ní gbogbo kí ní ẹkẹ kú òní ní ẹ bá rẹ sí nǹkan rẹ ẹ lè pa àwọn wàlẹ àwọn wàlẹ. bákan náà ìgbéraga máa ń wáyé pẹ̀lú mọ́ ẹni tí bá ń ti ìgbéraga pẹ̀lú gbóhùn jẹ́ àfa wọ́n tọ̀ ń gẹ́gẹ́ bí ó fi ṣètọ́jú rẹ̀ wọ́n ní kọ́ lọ mọ àmọ́ dájú pé ìmọ̀ tó níyẹn ìjẹ́rìí takò nínú ẹ̀rí ìjẹ́rìí takò ọ́ ni ẹ̀rí yẹn sì takò ọjọ́ olódò lọ olódò jẹ́jẹ́ rẹ̀ wọn lẹ́nu kẹ́sìkọ́ wípé àkàrò nọ́ọ̀sì fi dóni àjàkó lọ yóò fà kírun fèsì báyé wà ọkọ sí báyé ẹni tí ìdẹ̀kùn bẹ fúdù sínú rẹ̀ ń dùdù láyé yìí olódò torí gbogbo òrònú rẹ̀ ojú kí ló wọ́n jẹ láàárọ̀ kí ló wọ́n jẹ lálẹ́ lọ ṣùgbọ́n àfa lẹ́nu pàṣẹ wá bẹ́ẹ̀ kúta ní ìsìn wọn náà rí tíra ta tó wájú rẹpẹtẹ nínú mẹ́ta àrídàjú méjì lọ. àgbẹ̀ wò kí ni ìtumọ̀ eléyìí kó láti gbélé ìkalẹ̀ tí ó fi ṣe kínní níwọ̀n bá pa àtúnjọ lọmọ kí. ìmọ̀lódò ńbẹ́ mi ó sùn kà ń sìn tó ti jẹ fún kínní yóò tún máa retí ìtọ̀sẹ́ ni kò ní sòrò kẹ̀kẹ́. sọ ìhun tèmi máa ń wí fẹ́ ni tí wọ́n fi jẹ lè mọ́mù láyé ń ṣe àwọn bá yọ kílẹ̀ ń bá yọ ń bẹ̀. màá sọ fún pé kìí ṣe tẹ̀sírìf ọ̀là kí n nàbò tẹ̀lé. oyè tó lọ́ fi ọjẹ́ yìí ẹlòmí ò tó lọ ọjà fún lè mọ́ ìgbà ẹ̀mí mi jẹ lè mọ́. torí oyè tó fi ọjẹ́ yìí tàkìlífù ni àlàbọ̀rù ni kìí ṣe ìgbéyìn fún yẹn ọba ìkóyè yẹn tó bẹ́ẹ̀ náà lè lò wọ́n tó bẹ́ẹ̀ lè ṣe rí ni àdùn báyìí nítorí àkókò wa tí ó ti lọ àti kọ́kọ́ wò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ á lè mú ọ̀rọ̀ ṣé ádámù wa tí wọ́n fi ṣàlàyé kí ni mo ti ń jẹ́ ìwà rẹ̀lẹ̀ àti kí làwọn yẹn sọ yé sílẹ̀ Yorùbá bí ọ̀gá tí ó yé wa yé pé nínú àwọn àìmọ̀kànmọ̀kàn tí ń ṣe Yorùbá òun ni ká máa wò pé ká bọ́ bàtà ká súnlẹ̀ ká wù kú ìwà rẹ̀lẹ̀ ṣùgbọ́n mo wa sí sílà yẹn àdínù nàṣíhà èyí tó jẹ́ ti رحمه الله rahimahullah tí wọ́n kọ tó sì jẹ́ sílà tí sábà máa ń eegun àwọn ọmọ àlè mọ̀lẹ́kàtì tí wọ́n gbéra wọn lọ́mọ ọkọ tó yẹ kí wọ́n mọ̀ ju kí máa sọ fáwọn gbà kúlẹ̀ ọmọ kéwù lọ. sheikh adam sọ pé àti àmọ́ tó sàájì sà òkú kẹfà nínú tí mọ́kàsù tó dúró lórí lẹ́yìn lásán pọ́pọ́lọpọ̀ àwọn tí wọ́n ń gbà kúnlẹ̀ ìdọ̀bálẹ̀ àwọn ọmọ ilé kéwú tí wọ́n fẹ́ àwọn mọ̀lùkà tí wọ́n mọ àlè mọ̀lùkà sí ni wọ́n. wọ́n dẹ̀ bá àdìsálà ṣe kàdàbù jẹ́. síra tẹ́mi mú lọ́wọ́ yìí lóòótọ́ wọn ti tẹ́ tipẹ́. òun làwọn fi kéwú gbà fi wà ń sáré wíńjọ yẹn. èyí tá a fi sẹ́rè à ń pè ní àdínù nàṣẹ́ha ṣe kàdàbù wọn ti síra sheikh adamu nínú nǹkan tá a wá jà lógun muhara dátú takọ̀ọ́lé ní al-jahiliyya jíjà lógun àwọn àwòkọ́ṣe àìmọ̀kànmọ̀kàn ojú dúdú pé mọ́kàtí wá jà lógun èyí tó fọ́nká láàrin ilẹ̀ yorùbá ẹ̀rí tó jáde pé wọ́n máa lọ fi wọ́n máa ní bàbá wa mú ẹ̀rí wa wípé àwa ń sọ wípé àwọn sọ̀tà láti sọ̀tà àlùmùsùlùmí ní aláṣọrọ̀ òfin mùsùlùmí wà lórí májẹ̀mú wọn àti májẹ̀mú tí ó bá sọ Sheikh Adam ní mọ́rọ̀ yẹn wa májẹ̀mú tí ó sọ ẹ̀tọ́ di èèwọ̀ tí ó sọ èèwọ̀ di ẹ̀tọ́ lókù ó nínú nǹkan tó pọ̀ jù nílẹ̀ Yorùbá tá a bára wa yìí nínú àwọn yẹmẹyẹmẹ òun ni kéèyàn máa dáàbò bò bàjẹ́ Sheikh ní sọ bẹ́ẹ̀ o tọ́ba adáwò bó sẹ́kọ́ ní àlàádà ni àlàádà ni tajogún bá lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n ti lọ. ìkejì nínú àwọn kẹta àwọn tí sẹ́kọ́ adáwò làwọn fẹ́ jà lógun. òun ni kápánumọ́ láti sòdodo. ǹjẹ́ kí ló dé fi sọ? ọ̀tàwádùn ìfẹ́rí bá mi ò jáwé ìkẹta sheikh adam nínú nǹkan náà wàá jà lójú òun ni kọ́tìlọ̀ ọ̀rẹ́ ìyàtọ̀ fèkì èèyàn lè rọrí bó ṣe wù pípa ìròrí bó ṣe wù yẹn àti sòdodo wọn á ní kí lẹ́sẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni à ń tẹ̀lé aláṣẹ mi nítorí àwọn olùmọ̀ ìkẹrin òun ni máa jókòó sórí ilẹ̀ àlìjàrìlá ilẹ̀ bọ́lọ́gì lẹ́lẹ́ wọ́n ní kí lẹ́sẹ̀ fi ṣe bẹ́ẹ̀ à ń lóye pé nu láti wá wàá nílà àbí inú ìyẹ̀pẹ̀ náà láti lọ ṣékadáàmù ní àwọn nǹkan yẹn pọ̀ gan-an táwa fẹ́ jà lógun pẹ̀lú mọ́ríkàsì wa ta dálẹ̀ ṣékadáàmù lọ sí tíra o èdè mi mo gbé o ẹni pé ọmọ àlè làwọn yẹn nínú tó yẹ pé kọ̀bálà kẹ́yìn mu bí ṣékadáàmù ti sọ nìyẹn mímọ̀ láàyè tẹ́fì kò máa lè áàkìlì àwọn nǹkan tí ọ̀bálà kẹ́yìn mu pọ̀ tó jẹ́ àwọn jàkìlì yàtọ̀ ṣé kàdámù ni nítorí ẹ̀ mọ́ wá forí gbé kalẹ̀ àwọn ìdàrẹ́ kan wá nígbà tí ṣé àdámù àbẹ́tí wọ́n ń jà àtàfà kan lójú ṣé àdámù ọkọ̀ kí ló dé òṣù akọ sínú sílà ìwà àwọn ń jà ṣé kàdámù ní wáyé hàn sáwọn mi jẹ ìlú mọ́nà ẹ̀lẹ́ àyá ọmọ àti fáwọn ọjọ́ ní ilẹ̀ Yorùbá tí wọ́n bára mi tí wọ́n mọ̀ tó sí. wọ́n àṣà àhóbìhì àti máa ń wà bòtìdá wọ́n sì ìtìjú gbọ́yé níparí ọ̀rọ̀ àti níbẹ̀rẹ̀ hákàdá jẹ́yìn ló dá wàá dùn á bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣàìmọ̀ kan wọn ọmọ ọdún jẹ́ wàá rẹ̀ lẹ̀ wọ́n bá náà hò ìsojóde wà nífẹ̀ẹ́ náà wọ́n wá ní wàá rẹ̀ lẹ̀ mo dájú pé yẹn ní tẹríba mo bá bá forí kalẹ̀ ó kúnlẹ̀ ọ̀dọ̀ balẹ̀ ẹ̀rí wọ́n ní ṣìnà ọmọ àtẹ̀ bàbá ní kàlẹ́ ọ̀nà àlè jà àlóho wáàjì bá ìmọ̀ abọ́ bàtà wọ́n sì sọ di dandan láhùn ọmọ kọ́bùlà òṣò lẹ́lẹ́fìnà tèbílẹ̀ àfa àlàfẹ́ wọ̀ àti kẹ́sílẹ̀ àwọn ṣéèkù wa ayọ̀ bàtà ẹgbẹ́ bí wọ́n ti bọ́ kí ẹ̀sẹ̀ tó bọ́ síbi ẹnu géètì mẹ́ẹ̀ ẹ̀wọ̀n kò sọ́wọ́ àbí kò ké sábíyá ó tẹ̀ lé ó tẹ̀ òkú wọn lọ́dọ̀ sí ilé yóò kó síta wọ́n bí tọ́ hó láhùn mọ́ ẹ̀ńdà sàlá ìmọ̀ àjọbalẹ̀ fún wọn tí wọ́n bá fẹ́ kí wọn ó mọ yíká o. wọ́n burú kó láhùn mọ́ ẹ̀ńdà lẹ́ka wọ́n máa tọrọ àlùbáríkà àbí kó kúnlẹ̀ nígbà tó bá pàdé wọn ẹ̀rù báwọn fúlàní ti máa ń sèyàn. tó bá dé náíjà sèbí wàá rí mọ̀ tọ́kù fẹ́ gbà wọn báyìí lọ́rọ̀ yóò kúnlẹ̀ báyìí àkú àkú àkú àkú ó lè wí bẹ́ẹ̀ fún thirty minutes ìyẹn náà wàá dùn bẹ́ẹ̀ àrí ọ̀kú àkú ọ̀kú wọ́n máa wí lọ láìlà àìlọ́lá. fi mọ̀kàn mi lẹ́hàkì àwùjá bòsùkú ibi tó yẹ ká sòdodo wọn á dákẹ́ wá àbáhùn kẹsìbà wà lè kọ́ lálẹ́ yẹra irọ́ wọ́n ti lẹ́sọ̀ àtọ̀rọ̀ rà á ah, ẹlòmíì wọn kẹ́ lè gbé lẹ́sọ̀ fún yọ́n máa sàwádà jàpá àti ẹnu gbòmí ọ̀ma wí. wàlíkòrò rọ̀ wọ̀dà awé ń ẹ̀fẹ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ àtàgbèmọ́ra rọ́ lọ́yà ruha mọ́tà àbá lélẹ̀ ọ̀làmọ́ ọ̀nà padà sọ di slavos ìlànà àwọn olùmọ̀ ìgbé tó bá jẹ́ àfáàgbé òtọ́ ó yẹ fọ́n tẹ̀ máa kọrin àká náà bá àwọn buhari ọmọ musa ti máa ń ṣe yẹn bẹ́ẹ̀ ẹ̀kọ́ máa sì yẹn. ọ̀làmọ́ ò so ìmọ̀ ń kọ́ de bótò ló ṣé kàdámù ní ẹ̀ ráwọn àfáàbù òun làwọn tí wọ́n ti tẹ́ wọn wò bí tọ́ àmì wọ́n ṣàrà bí ń wọ̀ kìsá ó jẹ́ wọ́n fi tẹ́ wọn wò àgbà ẹ̀ ṣé oúnjẹ ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọ̀ṣàràbì tí wọ́n fún wa ní nǹkan mímu tí wọ́n fún wa lásọ. wọ́n ní Fatima ti alice náà tún rún ẹyin dalímọ̀ lójú. ahun ò ní lè sọ̀rọ̀ tí wọ́n bá dọ́dọ̀ ọba. asùnbà ohun tó àbí dálé òmọ̀rọ̀ wọ́n máa tẹ̀lé ọba wọ́n dẹ̀rù ọba ni. wọ́n ní ká mọ̀mọ́ afúwa òhun bí ń sọ̀dà kọ́ ẹnu wọn tuntun kẹ́kẹ́kẹ́ fún sàárà. gbogbo nǹkan sàárà náà ẹ sá gbé sàárà wa pambaru yẹn tàdó àwùzálẹ àgìnìyà wọn wá dẹnu tó ṣe pé yẹn tẹdí húnà ní aláàzìnìyà pambaru yẹn tẹdí húnà ní àgìnìyà àwọn olùwọ́n wá dẹnu tí máa ń yin àwọn olówó ẹ̀rà fáwọn ìbá ìfúnni ọmọ akíhùn ní mọ́sálásí olówó àìpẹ́ àwọn ṣífù wa wọ́n tún fẹ́ lè kó lónìí ọlọ́nkọ́ bá ní sọ wọn ọjà tí wọ́n fẹ́ lọ gbà ní ọlọ́jọ́ wọn rọ́jà náà gbà iná sáyìnà nígbà bá tún dáhàrọ̀ lágbẹ́ àwọn sì fà dúpẹ́ fọlọ́sọ́lọ́ ni wọ́n tún dé dáadáa o láìlà àìlọ́lá wọ́n máa yìn wọ́n ni. mọ àhàdá yẹtì ọ̀hún náà àlẹ́hùn pẹ̀lú gbogbo pàlàpàlà tó ń ṣe wọ́n lérò pa wọn àfùdà ló lè ka lè wàrí ìsúlẹ̀ àbíyá wọ́n làwọn làwọn lọ́lá jù lẹ́dà àwọn jogún àwọn ànẹ́bí ọlọ́run kò lò mọ́ ní ká la fàhùn fi hà bìí ṣé kàdáàbò ní gbogbo ẹni yóò tọ́ bá yapa wọn nú eléyìí irú àwọn àdá àtirú ẹ̀ wọ́n sọ fún hó bilẹ̀ di míníhù bàrá wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú tí ì ṣe wà ènìyàn ó ní ọjọ́ rẹ̀ lójú. jàlóhùn kàfìrán lídì nìyí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ẹ̀sìn tí wọ́n táwa ta gbé dání kèfèrí ní kọ̀gbá gbọ́ wọ́n sa àdó lèkìdálé ń wà àtìdá wọ́n máa wá palẹ̀ mọ́ bí àwọn ó sì tajà wọ́n lè sá lóògùn lè parọ́ mọ́ kó ṣe sì náà wọ́n lè lọ jalè wọ́n ta wà kíní kan wọ́n kàn gbé sórí ayélujára wà á ti dá wọ́n sì mú lọ́tà ṣé kàdá mi bíi ti ń lọ nìyẹn o bàbá ní wọ́n ta wá dùn ọ̀hún lẹ̀ sí náà rí fùwú bàbá ní ṣe rí ìwà àrẹ̀lẹ̀ táwa mọ̀ ń ti wá o ń táwa mọ̀ ti ń jẹ́ wà àrẹ̀lẹ̀ táwọn Yorùbá máa ń pè ní tẹríba yẹn o afaani mislo ma fele akele wọ́n ṣáré ìsàmá la ilaha illallah bàbá ní èyí tó bá làákà yẹ̀wò wò làwọn ọmọ ti ń jẹ́ wà rẹ̀ lẹ̀. àwọn sẹ́rí ìsẹ́mà àbí mo tó ṣe déédéé sẹ́rí àtọ́wà nù sẹ́mà ó fi ẹ̀gbẹ́ tí sẹ́rí abájọpọ̀ ẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ fún yẹn má kúnlẹ̀ o ṣé kàdámù ló wí o. torí bọ́ máa lé ọmọ àlè mọ̀lùkàdí làwọn ènìyàn afáwa ni sẹ́wárí ohun tí ń jẹ́ sàwábò bí kò bó lè lè hakì kó lè àhádì kéèyàn gba òtítọ́ lẹ́nu ẹnikẹ́ni tàwádùn nìyẹn tí wọn bá lágbájá ní ìwà rẹ̀lẹ̀ ìgbà òtítọ́ lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n àjẹsẹ̀ náà bí jarore sáwọn bí lẹ́kùn yàrá ẹ̀rí bàbá tún gbọ́gbọ́ àní bàbá ní kàdíìsì bàbá yẹn kàdíìsì ọ̀yanilẹ́nu fọ́mọ àkàndí bẹ́ẹ̀ yìí bọ́ọ̀nù bàyìd ó jìnà sí bàbá tẹ́fẹ́ òtí ẹ̀jọ́ra wọn àdìsí sáwílẹ̀ kẹ́ni ṣé kàdá fìdí ẹ̀ múlẹ̀ yìí o kéèyàn tún jìnà sí i máa wọ́sọ fáàrí ńlẹ̀ èmi mọ̀ wọ́n dáadáa ná mo dàsò kò tó wọn bó ń wò mo mọ̀ wọ́n dáadáa tí mo rí wọn ní mo pàdé wọn mo rí wọn lójú dáadáa báyìí. wàhálà mi ń rẹ̀rì fi àdínù ha ìmọ̀ àtàkọ́lé ẹlòmíì léyìí tó bá láàkáyé mu. nígbà wọn ti ń jẹ́ tàwa dóni yẹn.

tọba bí mí léèrè o ó ní mọ́láki kálẹ̀ àrùn ìdálẹ́ ọ̀kọ̀lá òun lè tó ṣe pé òun ní rí láì fi ń bẹ̀ lọ́dọ̀ àwọn tó ní wọ́n bá pé tọba wù àtìjú yẹn wọ́n yẹ kí mi kò lè fọ́ ṣe ń wà kàná ìtìjú tó bá nìyẹn ni ó sọ kó nínú fọ́ọ̀ṣì ẹ̀rí máa ń ṣàlàyé pé ń jẹ́ ìtìjú òun kò tiẹ̀ ní sábú tọ́lọ́ wò pé tí mo bá ṣe ojú wo làwọn èèyàn olùwọ̀ mi kàn ní à fún afẹ́ mi lóyún láì níyì ojú wa sí yẹn kí n wá lọ níyì ẹtikẹ́tì bàbá ni mo ti jẹ́ ìtìjú òní tí ó sọ yẹn kúrò nínú fọ́ọ̀tì ìbàjẹ́ wàhánì àti palapala gáírò hàdà làyò sáà bẹ̀rẹ̀ àyà mo bá bá yàtọ̀ sílé ìyá àfáàgbọ́ ló ṣe àjọra wọn pẹ̀lú ọkọ̀ nítẹríba pẹ̀lú àbùkù yìí ń tẹríba wọlé. èèyàn mọ̀ yóò sọ́jọ́ sọ̀tàn ní mọ́ríkàsì já dámọ̀ ní bàbá yìí ní mọ́ríkàsì. tó bá àyàn ṣe rí nìyà àjọba ìṣà. Thank you. في المنبيع والصلاة Gbogbo ọ̀dà tí wọ́n ṣe wà lórí tí ìgbáyé ìkọ̀kọ́ ṣe. Ìlú àwọn akọ́kọ́ yìí, àwọn ọ̀dọ́ jẹ́ bá máa káyé ìlú pàtàkì, àwọn ọ̀dọ́ wọn bá wọ́n ní kẹ́ mú sí ọ̀nà. Náà ẹgbẹ́ tí àwọn tí a fẹ́ sí ìlú ìlú àmọ́ àgbàlagbà àgbà ẹ̀kọ́ ọ̀pọ̀ ìjọba wà lọ́pọ̀ ìjọba tó lóṣè mọ́ ti kọ àwọn kan wá tẹ́lẹ̀. àbúrò àti oṣù náà wà pé ọ̀sìn ló máa pọ̀ ìṣàlẹ̀ kí a. pípa wà nílẹ̀ ní ìlọ́jọ́ àríyá mo tẹ̀ fi àwọn tẹ̀ wọ́n pé ìṣe mo ní ẹ̀ ní àdàtì lè fi kọ́ sí. Ọmọ tó lè gbé ẹ̀ẹ́dì, wọ́n á fẹ́ ṣe pé àwọn ẹ̀jẹ̀ àdúrà tí mo máa ń wọ́n. Ìgbà yìí, wọ́n á rí fún ọ̀rẹ́ lèdè ló ń lọ àkórí Ìjọba ní ìgbà tí a rí pé àwọn àbá àwọn náà á di ọ̀gá àti oṣù ẹ̀dá àti ìlú wọn ṣàgbéra fún pẹ́jọ́ tó náà. ní àgbà rẹ̀ ti máa tó di àgbẹ̀dá mi. Kí ni ìtura náà á ti fún àwọn yẹn yàtọ̀ sí ẹni tó yẹ wọ́n láti ìkó ní ó wọ́n ti gbèrú ló dé ó ti dá sí ọjọ́ rẹ̀ ní. ìgbìmọ̀ àwọn àti wọn àwọn ọmọ ìgbà tó ń bá kó yẹ kán á ti yá ní ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbò àti ìgbà tó yà bá kó wọn lè ṣe é ìgbà. àti àtà àtìrì. àti àtà àtìrì. Thank you. Àwọn akẹ́rẹ́ ni òṣèlú, ọlá àṣẹ ni ọdún àti àtàṣẹ́ nípa ìlú, ó lè fi wà ní Mádà, àbáwọ̀ká, àwọn àti àwọn àlejò àwọn tó lágbàtà. So, ó lè fi jẹ́ ìgbàgbà kékeré lẹ̀ sí báwọn láti lè wọ́ àti táwọn àlọ́lẹ̀ ìlú. Ẹlẹ́kẹ̀ẹ́ ìgbà àti ìgbà. Àti ìgbà pé ọlọ́run máa ń mú àdánwò àtẹ́gẹ́sẹ̀ náà ti kọ́ wa. Àwọn ọmọ àlejò tó àwọn ìtọ́nà bá mú wa àti ọ̀pọ̀ nígbà ìtọ́nà máa mú kó yóò gbẹ̀rẹ̀ lọ́wọ́ máa mú kó àti ìlú tó máa wà ní ìjọba gbogbo àdúgbò pátá máa wá fún máa lọ rí. Láàrín ìgbà ẹlẹ́gbẹ̀ta ẹ̀wọ̀n ní kò ṣe ṣe àgbàdo yẹ kó ilé ìwà sí a máa rí ìdìbò ta nínú bóyá nínú ọ̀rọ̀ wa tàbí ìrọ̀rọ̀ ó ti bọ́ níbi wa. Lòdì ìdílé yẹn bá wá wá. Wọ́n tẹ́lẹ̀ ìwé pé ẹ̀sìn wa ló ṣe pàtàkì nínú rẹ̀. Àbí ọmọ wa ti fẹ́ nípa ìlú wa. Thank you sí alágbára ní àmì tó tó àwọn ọ̀pọ̀ yìí nípa pé ká tó tó tó bí àwa ní ilé ìlú tí ìyá àná wa tó yọ ọ̀pá mi. Ó máa ń kó pàtàkì tá a máa ń lábà ẹ̀ka ilé ẹ̀. Òfin Ṣọlá ní ìdẹ́yìn tó ní ọgbọ́n wo la lè máa dá láti máa bá ọkùnrin ilé ìgbé wọn ní máa wọ̀ wá sí ilé ẹni tí ti ẹ pọ̀ ìmọ̀ owó fẹ́lẹ́ yìí ló bára ní owó fún wa nínú ìṣòro ìlú ìyọ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ pé owó fi ọkọ̀ mọ̀ sí ọmọ lọ́wọ́ wa ó lè máa ń lẹ́kùn káàkiri káàkiri tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n ọkọ̀ ọmọ wa láti dé ibà láti ìlú ibà. tó wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ láti ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń pàdé ìgbè máa ń ṣe ìgbè tó máa ń ṣe ìgbè wọ́n tó ń sọ̀rọ̀ òun àwọn ìlú ọgbọ́n ní ayé Gbogbo ya, àwọn ọdún kọ́mí sálà, wájú kọ́ ọdún. Thank you. Thank you. ní ká dìde fàdùà ìyẹn tẹ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àǹsọ́rò ṣe. Àkàdé asọ́lá wọ́n sálà onídàlá náà ti kàwé. Láyé àtijọ́. Tó ìdíje fàdùà ìdíje àti òun tí wọ́n bá wí wọ́n wí ìròyìn bá wọn dúró. Òun tí wọ́n bá wí wọ́n wí ìbá wọn ṣe o torí pé ọ̀kúnlábí ọ̀kúnlábí dà á ti ń dọ̀la lọ́sọ̀bá bí ojú bẹ́ẹ̀ ọgbẹ́ ká èèyàn wà táàmù tí wọ́n padà yọjú bẹ́ẹ̀ tí wọ́n ti ṣàdúrà onídùúró yẹn tán wá ẹgbẹ́ bíi tí èèyàn ò ní má yọjú sí i lọ́ba mi ẹ ti torí nìsín èmi mọ̀ ń wọ ẹ̀yin pé ẹni tí ó bá súnmọ̀ múlẹ̀ lọ́yà tó bá di pé ẹ dìde fádùá lẹ́yìn náà bá súnmọ̀ rò lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀ sọ̀kalẹ̀ lójú mi kí ènìyàn jẹ́ kẹ̀kẹ́ àákẹ́wò pé nǹkan yé ni bẹ́ẹ̀ tó yé o òun ní màá dìde bá dùn àyè òkè ọ̀dẹ̀ sí mẹ́ irun lèyàn máa ń dìde fún ọ̀rọ̀ tó díẹ̀ irun ìyẹn ti lè ṣe kò ló tún bẹ́ẹ̀ tó díẹ̀ kí ọjọ́ ìkò wọ́n yàtọ̀ síbẹ̀ bí ajókòó tẹ́lẹ̀ kò sí ìròyìn ìgbàdúrà orí ipò حديث رواية صلوا قبل المغرب صلوا قبل المغرب أو إلى ذلك تواصل بكباكة فيها لنفع في الأشياء ثم لا يعصر به حديث مصروف هو لوريا قد أتمنى أن يكون من الحد وإذا دوار يمكن تيش وإذا أقول سبحان ìwọ́n tó dá ìṣkáàlù lẹ̀ fáwọn èèyàn òun àgbọ̀dọ̀ kírun nígbà tó ń bá yọ àtìgbà tó ń bá wọ̀ báyìí nìkan lásán lè yan ọ̀sán wọ́n lẹ́yìn àwọn fún ìtò sí nǹkan kan mẹ́sùn bẹ̀ lórí ẹ̀ tó ti jáde sọ lálàáfíà kò sì takora wọn kankan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ èlò àbí ẹ̀ láti wọ̀ nígbà tó ń bá yọ àtìgbà tó ń bá wọ̀ tó àwọn sùdẹ́ǹtì tí wọ́n ń dìde fólùkọ́ ìwọ́n sọ fún ẹ má dìde fún mi mi náà ti sẹ́ sísàrí lásẹ̀ yìí ń jò ní wọ́n á fẹ́ má ti fẹ́ ń rún rẹ̀ báyìí. kódà náà àdáwò tó tún ṣe láwọn sùkúù fàyàmọ́rì yẹn wọ́n lè máa mú ọkùnrin àtòbìnrin wọ́n lè kí wọ́n fi máa nífẹ̀ẹ́ ara wọn wọ́n á máa fi wọ́n sórí àga kan náà inú nǹkan tí ò jẹ́ sí èyí arísẹ́sẹ̀ tàbá tẹ́sùn mo tá àkọ́kọ́ sí ni ìgbọ̀yà ìwọ ẹ̀yà bèèkè sọ̀yà kó mẹ́yẹn ọ̀yà bìlẹ̀tì lọ́dún kò ti lukman gbada láti akọ̀kọ́ sẹ́ ọmọ gbogbo ìgbà yóò dábàá bẹ́ẹ̀ sí. gbogbo kíní èyí ó ṣe wọ́n bá torí ẹ̀ pé olùfisẹ́lẹ̀ ọlọ́run pèsè dáadáa. ìjáde wo máa ń béèrè ọ̀gbìn ẹ̀gbẹ́ yẹn ọ̀gbọ́dọ̀ gbà káwọn ọmọ gidi fún yẹn. kódà nílé kéwú ẹgbẹ́ tó ń sọ pé sẹ́lìm tọ́mọ yẹn pé sẹ́yìn lè báyìí ọgbà àwọn kí wọ́n kẹ́ dìde ni asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ahlan wa sahlan ila sọ́fìlì awwal ìdádi ilmarkaz ìlàrọ̀bí yìí ìsìlámì ẹ̀dígẹ́dì rẹ̀ wọ́n tẹ̀ máa rí àwọn nǹkan rẹ̀ wà nídìí tí wọ́n ti tẹ̀sí yóò mọ̀ sí ọdún tán wo máa ń gbére nígbè gbére òfin bẹ̀ tí ọ tómi oṣù rọ́pò ṣùgbọ́n pé èèyàn wà kò ní rádẹ ó ìrọ̀ èèyàn wà rí náà ká má gbàgbé bá dáwọ́ lè ṣe dáadáa ọba yóò lọ sọ ọ̀nà ìlú gbó ìṣàwùrè wà lẹ́yìn fẹ́tìnà àtìlẹ́yìn àti ìṣàwọ̀ a máa yóò fẹ́ láburú aburú ń yẹn ó lè já ìgbàgbọ́ ó lè já ìlú ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ó lè já ìlú ó lè jẹ́ kí ni tún ní o ó lè jẹ́ pàyà ńgbà míì tọ wàlúkẹ́yìn pẹ̀lú rere lè jẹ́ pẹ̀lú gbádùn ìdílálàáfíà níní ọkàn balẹ̀ ẹ̀gbẹ́ méjèèjì náà ni ọkàn ìjà sí pàbùrù ẹ̀ èyí tó jáde wá burú yẹn ìyẹn máa ń ní sábàbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti béèrè ìyẹn máa ń ní sábàbí tó lè pé ìyẹn dẹ̀ sì máa clear sí wa nínú sátọ̀lù fàjèrè nítòsí ń bíbà yìí nígbà tó bá dẹ́dọ̀ sọ àmàlì ìsàmì ìdáàmàbì tàlẹ́ ọ̀rọ̀ bùbù àkàrọ̀mọ̀ ìwọ̀nà àmà èèyàn ni nígbà tí a ṣẹ̀dá rẹ̀ tó bá ṣàdánwò fa àkàrọ̀mọ̀ ó ṣàpọ́nlẹ̀ wọ̀nà àmà òwúlẹ̀ fún nídẹ̀ra ọ̀yẹ̀kọ́ lọ́rọ́ bí àkàrọ̀mọ̀ ẹni ọmọ akẹ́kẹ́ àṣẹ̀dá mi máa fún mi lé fa àmà ọ̀fẹ́ wíkì ẹ̀rí bá dẹ́wọ́ àkọ́kọ́ ta kàyà àdánwò dáadáa lẹ́ẹ̀kọ́ fa àmà ìdámẹ́bìtàlẹ́ àhù àmọ́ tó bá dẹ́wọ́ ọ̀kọ́dọ̀rọ̀ àlẹ́ ìrírí nǹkan ẹ̀ ti rí sí ìdáhùn yìí mẹ́. ọwọ́ á dín wọn àríṣìkì rẹ̀ fún ìwọ̀n ọba ohun tí wọ́n jẹ lónìí nìkan lọ́lọ́run fún wọn wọ́n sì máa ronú bóńtọ́lá. ọ̀yẹ̀ kó lọ́rọ́ bí àhánàn yóò máa sọ pé àṣẹ̀dá mi wọ́n máa yẹpẹrẹ mi. ọba dẹ́dà wa ni ẹ̀rí àjẹwò tó rọ́ọ̀lù yẹn kọ̀ sàdédé wa o. kálá bá láàtò kìrìmọ́ọ̀nà lìyẹ̀d ntọrọ lu yín ẹrọ lu yín nítorí bẹ́ẹ̀ kì í sàpọnlé ọmọ òrukàn ẹ̀yin sáànù wọn. wọn là ha dúró ní aláàtọ àmì gbìyànjú láti fáláì níjẹ ẹsẹ̀ kejì ni ẹ ẹsẹ̀ kẹta wọn tẹ àkìlà ẹ máa ń jogún jẹkújẹ tọ́ba lẹ́nìkan gbọ́ òun ọ̀bán jàmọ̀ ẹ̀fẹ̀kẹ́rin ni ẹ̀tọ́ wa nífẹ̀ẹ́ sí dúkìá nífẹ̀ẹ́ tó ń pọ̀ jù níbi tó wọ́n lè tọ́lọ́run ní dúkìá ni bí tẹ́lómi fẹ́ràn owó ní tí wọ́n bá fi sórí sanfọ́nà àlọ́lù ìyá ọlọ́bẹ̀ o. ẹ sì wo àwọn alágbà kíni wáyà oníkíní alálùmíyàn yẹn tó bá kó sórí ẹ̀rọ ẹ̀ kankan yóò ṣe pàwù ẹ̀ jẹ́ ní gbúrò ẹ̀mọ́ rárá tí wọ́n bá lówó ń bẹ́ẹ̀ lómi ọ̀sán pé ah, igi tútù tó wà yín nìyẹn lè fi rè ìyẹn lè gé túnṣe kí gbígbẹ o ìyẹn lè fi rè owó yìí igi tútù yìí tóbi dá lóbi fẹ́ràn owó ni sọ nípa bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ lè jẹ́ kí àdéhùn dé kádìkù báyìí lóbi yá pé tí àdéhùn bá ti dé kí èèyàn kárí máa yẹra rẹ̀ o gbogbo kò yẹ ká tó sí kí bá ti wá rí kóhùn jọba àjáde bọ́lá òun kẹ́ ń wá láti fi fún ìyàtọ̀ promotion. ṣùgbọ́n fi ìyẹn lẹ̀ tí ọba jẹ dáadáa mọ̀rọ̀ bó ti kéèyàn ti lọ kọ́ lọ. nínú ìbéèrè wọ́n ní tó mọ̀tíkọ́ láàbì lọ kọ́ bàtà náà ìwọ ní òní dáàfin lọ ni tọ́ba ti mọ̀ pọ́n báyìí ọmọ afá yọrí afá ọ̀bálẹ̀ ọ̀ tọ́ba bẹ jíyà ìwọ ní kálí ti lọ ó lù ọ́ ọba sọ pé ọlọ́run ó mú ọ ẹ̀ ìwọ ní gbẹgbẹ náà ọ̀ sá gbẹgbẹ jọ́ ni ẹ ọ̀rẹ́ mi lọ bá má lọ ńgbà tí gbogbo àwọn olóyè bá jókòó torí wọn lọ pọn lé àwọn dongari ni ó ní wọn lù ọ ẹbọ rẹ mi ni ẹ wàá gbà tẹ fi yẹn bí ọba wa jẹta ọba dalẹ ní ọjàde wọn bá ní káábíyèsí ọgbọn bẹ láàfin mọsúdì lẹ ń tọ pàdé ọba ń bẹ láàfin mọsúdì lè fi tọ pàdé èso wọn ti lọ bá yẹn lọ́wọ́ yóò ṣe gbogbo ẹ. báyọ̀ rẹ̀ rìn wọn rántí ìgbà tó fi àbúrò rẹ̀ wa ilé kí ó lọ́dọ̀ wa ń gbà yẹn èmi wá wa máa rìn bàbá tó wọn á jọ ojókòó tájọ máa ṣe fàájì báyìí tájọ máa sọ̀rọ̀ yóò ní ọba ń bẹ láàfin yá ọlọ́ọ̀sì wa ọmọ wọn àgbà báyìí ní ìsìn alhamdulilayi ojú irú wọn lè dé fún ọlá tí wọn lè máa wí lọ́wọ́ àti tọ́ba ṣe. ẹ̀rí àtúnjọ jókòó tájọ máa sọ̀rọ̀ ni tí wọ́n máa sọ tàn nígbà sars nígbà tára fi wà bí irú wọn yìí ọmọ èèyàn ọ̀fẹ́ sílẹ̀ òsì jẹgbà ta fi wà bí irú wọn yìí kó dàbí oníkọ́ kẹ̀kẹ́ lè kí wọ́n á tiẹ̀ fẹ́ lọ àwọn ọmọ pásá fàní kan lọ́dọ̀ àwọn afá àbáfíyọ máa sọ̀rọ̀ bí àtẹ àjọ jókòó lábẹ́ ẹ̀jì láwọn àti báyìí tẹ bá sì wí ọgọ ọba bẹ́ẹ̀ lérí òwò àwọn àjọ ń ti fàájì bíbáyìí sọ́tọ̀ bá ti mọ̀ yín wọ́n bọ onídọ̀bálẹ̀ lọ bá yín má lọ o bẹ́ẹ̀ bá lọ kẹ́ ẹ pọ̀ bí irú bá ti wà ní dc á wà lọ sọ́dọ̀ aláké báyìí aláké ẹ̀gbá maramoto la ìgbà tá a ti mọ̀ ṣé mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ni wọ́n lápẹẹrẹ gbogbo ọ̀kẹ́ sálámọ̀ lẹ́sẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kò sí lóun lé mẹ́ta? padà mú Mo bá lò ọba àdúrà sì máa ń béèrè ìdọ̀bálẹ̀ kódà tí ìdọ̀bálẹ̀ ní bá wù yóò bọ́ síbi iwájú ìta kọ́kọ́ yẹn tazasa rẹ̀ yóò àjòkò ńbẹ ọmọ mi kẹ́ ńbẹ lẹ́kọ̀ọ́ ní ìṣàbúrò tí a mọ̀ ọba ti rí sí lọ yóò pè é yóò mú ọlọ́ ọmọ òun wá ọba àfa ẹ̀ bí ẹni tọ́jú àlùfin nẹ̀ bí àwọn èkejì wa báyìí láti tọ́ bá ti á dé wọ́n ọmọ àpọ́nlé ọba ọyá dọ̀bálẹ̀ ẹtikẹ́ẹ̀tì lẹ́yìn ìkọ́sí pé wà ilé ìrọ́ kọjá nígbà pàrọ̀ bá rè ní ìsìlá àfi sẹ́yìn gẹ̀ nísù bọ́lá wá mẹ́nu rẹ̀. ẹni tí lọ kírun èèyàn máa pẹ́ tí kírun pé tó wàá dọ̀bálẹ̀ fún ṣẹ́wọ̀n pé ọ̀rọ̀ rùn lọ́ sí akọ̀ àìsàn wà hikmọ́tù dáwà kẹrù yìí táwọn oníjà máa máa ń sèyí òun ní o ìjábọ̀ ti dáwà. Ṣé ara ti fọmọ yẹn kán ní ìsìn yọ máa lọ hijab. Wọ́n bá ní kí èèyàn jọba lè bíjọ́ kẹ̀yẹ́ náà ni. Ẹni tọ́bọ̀ òsùn ọ̀ṣọ́gbó ẹja tọ́bọ̀ fún wákàtí kan kèfé yá ayérayé nì. Ọ̀dà ìṣẹ́jú kan ló fi bọ ẹja ẹja òṣogbo kèfé yá ayérayé nì ọba adéda sọ fún anabi sọlọ àìsọlá yìí pé ọláyé ni àṣírọkìtà láyé ni àṣírọkìtà tó o bá fẹ́ bọ tó fi nǹkan mí kejì Ọlọ́run ọba tó jọ sílẹ̀ kàtọ ní àmọ́ ẹ gbogbo sẹrẹ máa bàjẹ́ èyí fojú kéré nǹkan tó bá já burú nígbà pé kí nǹkan tó bá lẹ ń lé àná lásán ti máa lọ má dọ àìgbọ́n ò sì lè gbá ọmọ nì tọmọ ọba nífẹ̀ẹ́ rẹ ni níjọ ní ìní gbogbo eléyìí tìbí mo bí ọ o sì nífẹ̀ẹ́ ní ìní tó dé ìyàn ọ̀fẹ́ dáadáa wọn padà ké ẹ̀bọ̀ wa ni rùkọ́yà ọ̀gbọ́n lò ní fàfà yẹn sálẹ̀ lòmí ìtawá ti rí ọ̀sẹ̀ lòmí àpò ẹni yẹn náà ni wọ́n bí lọ́dún ni wọ́n tún bí lọ́dún sí wọlé wípé wọ́n sọ fún ọmọ ìyá pé ọlọ́ọ̀ ní sùúrù ni tí wọ́n bá ń bọ́ fa wàhálà pé ìdọ̀bálẹ̀ yìí ni gbogbo ṣé ni fọmọmọ yín oníjọ́ gbẹ̀mí ẹ̀ ó sọ fọmọ náà pé kọ́mọ máa wò wọ́n rìn insha Allah ta'ala ìgbà wọn gbádùn ọmọ nìmọ̀ ń lé pẹ̀lú ròmí wọ́n padà ké sí ẹni bí àfa àtìlẹ́ sọ pé ṣe náà tẹ́lẹ̀ ní dọ̀bálẹ̀ náà yẹ máa bọ̀ fún lọ́la. wọn bá nìyẹn ti yé torí bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ dọ̀bálẹ̀ fana. wọ́n láwọn ọkùnrin kan ẹ máa rẹ júlẹ̀ wọ́n bá ní báwọn yí sọ́ọ̀tù àwọn òrì báwọn yí báwọn báwọn wókè hmm, lẹ́rú lọ́rùn bí ọba àti ọlọ́run kéèyàn lè dúlẹ̀. Báyọ̀ ipò orí lọ́dún lójú tó ń bẹ̀ náà. Alásọ̀sálá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bó láti ṣe nígbà tó gbé fájú yóò sẹ́yìn níjọ́ yẹn. Fájú yẹn tọ́jẹ́ fámìlì Ali ibn Abi Talib ó gbé e sẹ́yìn nígbà tó ṣe ìjà sílẹ̀ wà dá. Fájú wa ń rí ọmọbìnrin kan lè dá. Obìnrin yìí wá tọ́ à. Obìnrin tó yẹ kó gbé yẹn ń gbójú wò ìjọba bẹ̀rẹ̀ sí ní wò ìjọba ọlọ́run àti ọ̀sẹ̀ ẹ̀kìlẹ̀ bá sọ̀rọ̀ kì yíjú rẹ̀ kú. ó ti ọlọ́run máa ti gbójú ẹ̀ sọ́tún báyìí nígbà tí wọ́n ti fà báyìí ló ti lọ́jọ́ wò. ẹ̀kìlẹ̀ bá sọ̀rọ̀ kì ìjọba ọlọ́run wá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó tún pọ̀ ó lè mi rí ọ̀dọ́ lọ́kùnrin àtọ̀dọ́ lóbìnrin tí wọ́n ń wora wọn báyìí ọkẹ́ wọn ò balẹ̀ fáṣetá ní òwúrọ̀ àwọn. ọ̀rọ̀ bíi tó tún sọ ọgbà pé láàtọ́ ti lé àìnẹ́zẹ̀rọ tàìnẹ́zẹ̀rọ má máa wò láwòsí wò tó ọba tó lóde fa ìnẹ̀lẹ̀ kàlùkòólá torí alákọ̀ọ́kọ́ tó wò yẹn èsì ni wà lẹ́yìn kàtà àríyá ẹ kéjì kan bá wò báyọ̀ tẹ̀sẹ̀ lọ ẹjẹ́ máa rẹ̀ ńlẹ̀lẹ̀ ní ká máa yí àwọn yẹn kí àjọgbọ́n máa rọ́ lẹ́sùn lọ́rùn kọ́ máa rọ́ kọ́ máa lọ irọ́ lọ́rùn nìyẹn ọlá ti rí pọ̀ wo àwọn fìtínẹ̀ máa rẹ̀ tú rẹ̀ ńlẹ̀ náà ni wọ́n ní àwọn ọmọ tó ń ṣe yahoo ọgbọ́njọ́gbọ́n lọ wọ́n ló wà àwọn bàbá àwọn ni aláìròyìn náà ni àwọn èèyàn ń saburú ẹgbẹ́ mi ní oṣù aláburú ìwọ̀n náà táwọn èèyàn bá bàjẹ́ kí wọ́n dá ní ọlọ́nkọ́ kàtúnṣe wa. wọ́n ní obìnrin tí ọmọ rẹ̀ ń kébi ní kírun lọ́wọ́ àbẹ̀kọ́ tó lè jókòó kírun nítorí pọ́mọ ní sunkún. nídìí kírun lọ àwọn ewu jẹ́ ẹ̀rọ yóò ṣe òun ní fúfú yẹ lànà irun yẹn ó fú yẹ yóò ké fásíà kò lè fi sọ́tò lè fà á sí òbí yẹ gbogbo àwọn sùhánà ọbí àlàáfíà kò gbọdọ̀ fún mi wọ́n á ṣe bí ẹyọ kan méjì oṣù tó ń tẹ̀lé ní púpọ̀ sí máa ń ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ bó gbogbo àwọn ọ̀sẹ̀ ìyá yẹn náà yóò ṣe gbogbo ẹ̀mí fúfú yóò lè fi gba ọmọ yẹn lóhùn ẹ̀kọ́ tá a rí kọ́ láàrọ̀ ìṣẹ́ ọlọ́run yìí láàrin òṣìlá tí bá ń kírun lọ́wọ́ tí ń gbọ́ bí ọmọ nínú ìkẹ́jú ń bẹ fún ilé àṣẹ ìlú ọ. ìbéèrè mi ìgbà wáyé wọ́n lè wà nù mọ̀lẹ́bí gbogbo wọn máa ń ní ìforí kalẹ̀ kí ẹ ń kú fún ọ ọ̀sẹ̀ fún ọ. ní ọba tẹ wọn á máa wò yẹn bákan bákan kí wọ́n wò yẹn bákan bákan. sẹ́yìn fẹ́ máa gbẹ́ sí iye pamọ́ ni gbé pamọ́. wọ́n lé mọ̀lẹ́bí yẹn tó á nì wọ́n lè mọ́ ọmọ èèyàn tá a pé kulẹ̀ ọ̀dà wọ́n bá gbà ń kú. ẹ kúlẹ̀ fún wa ọmọ pé mo bí ìyá rẹ̀ yóò lọ gbà mọ́mí ẹ̀ máa àwa la ní kó má kulẹ̀ ẹ̀ kó sọ lọ́la kò tilẹ̀ kó kọ́ mọ́ ẹ̀ ti yé kọ́ mọ́ ẹ̀ wà kàn bí ìbùdó yìí kò ní yé mọ́ ike wúmu sọ pé kí n má kulẹ̀ gbà tí gramadi àwọn tún lù mí lórí àìkúlẹ̀ tí mo bẹ́ ṣe báyìí o níbẹ̀ yẹn láti yẹ kó yí ọmọ yẹn torí làákàyè wọn ọwọ́ àbàyídọ́ kíkìrà wọn àbàyídọ́ ó bí òkìtì ń yẹn tó a ti mọ̀ yẹn ó máa wà kọ̀ǹfíìsì bẹ́ẹ̀ ṣèyàn sọ fún un pé ẹ̀yàn sọ fún àlọ́ àmọ́ ní a ẹ pé mi ní òde ìṣe fún yín èdè kó ń sàmì fún sí mọ ní tó bá ṣe ìkà ìkẹta rí ẹnu rí odò ní ìsinmi wá sí ọmọ àyàn náà bínú mọ́ mi àwọn wá dé yẹn mi ní wá sọ́dọ̀ ẹ̀ mọ́ tó sì má bínú sọ bí ò ṣe ra jù wọ́n yẹn lọ ọmọ yẹn ó sì máa rántí pé gbà tí gbàmá kan gbà mí nípò mọ́mí mi sọ̀rọ̀ pé kọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ pé ìfúnlẹ̀ ò sí bẹ́ẹ̀ sọ ọ lè máa sọ̀rọ̀ pé jama ò ní wá mọ́ mọ́mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn òjò bẹ́ẹ̀ lọ kẹ́ dákẹ́ ẹ ti da ìròrí ọmọ yẹn rú mi ọkọlọ àwọn ọba àlejòlá fi ọlọ́wọ́ fún wa. a nínú ìbéèrè tuntun wa òun náà ni olùmọ̀ ọmọ security ẹ̀sùn ọ̀fẹ́jọ́ pàpà jùlọ lásìkò nàìjíríà lọ́dọ̀ tó lẹ́ẹ̀ fáwọn olùsàyè rẹ̀ lọ sílá ìpínlẹ̀ rárá tó náà ní síkẹ́rìtì máa wà àyíká àwọn ẹnìkan lè fẹ́ lé àfáàní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ lé àfáàní fún mọ̀ àti tẹ̀lé kan owó lè rà ìpínlẹ̀ ní ọ̀dọ̀ ilé ẹ̀kẹ́ náà yóò lè túkè kó tó máa yí mú ibi dídí sọ̀rọ̀ lọ́wọ́ ó tó máa sáré wò fẹ̀ kìkìkì ìjọba ìjọba nígbà wọn bí ìwọ̀n ìwọ̀n àwọn ọdún yìí fún nínú ìbéèrè nípa àwọn tí wọ́n ní báwọn wọ̀ sí ibi tó síra lẹ̀ ní báwọn wọ̀ sí lẹ́la wọ̀ sí nínú àwọn ọmọ òun báyìí wà lórí ìjà wa a ní sálẹ̀ máa fẹ́ gbọ́rọ̀ bóyá pọ̀ yẹ ká wá sábẹ́ kúta ta láàlọ́ ẹ̀dígẹ́bì sẹ́yìn làwa sí wa á fẹ́ gbọ́. bàbá mi rédíò la fẹ́ gbọ́ ní yòóní kìíní wọ́n bá gbé tọ̀tọ̀ tọ̀tọ̀ tọ̀tọ̀ tọ̀tọ̀ tọ̀tọ̀ tọ̀tọ̀ bá gbé ju àtúwáyé lọ ẹgbẹ́ ìmọ̀gbìn aláyà àlùbáyà ìgbà tí wọ́n ti sọ fọ̀nfọ̀nfọ̀nfọ̀n yẹn wọ́n ti yọ wọ́n kàn ra yí sí ní ilẹ̀ àdókò máa tẹ tó fi bẹ̀rẹ̀ lórí alákìndé o àwa ti máa gbọ́ alákìndé tí wọ́n fẹ́ máa wí yẹn ìwé ẹ̀ dàpọ̀ ni wọ́n gbọ́dọ̀ wá fẹ́ kúta lónìí o ìgbẹ́ ó bẹ̀rẹ̀ sí gbọ́ o mo fẹ́ sí kẹ́kẹ́ bẹ́yẹn. yẹn lè ṣe ìwé káwọn èèyàn máa lè tó mọ̀ sí yẹn wọn ò mọ̀ pé ròyìn ni fẹ́ gbọ́ wọn lè ọ̀sán afá akẹ́kọ̀ọ́ náà wọ́n ròyìn afá lóṣù lẹ́gán ọjọ́ ìgbéra afá àkọ́kọ́ gbọ́ ní dàbí òsì ẹlẹ́gbẹ̀lá afá àtúnṣe nìyẹn aláìrọ̀ ìdìbò ń gbọ́ tó lẹ́yìn náà ní gbogbo àwọn kiri burúkú yẹn máa ń jẹ́ kẹ́mi èèyàn lẹ̀ máa ń jẹ́ ká ṣe ńlá ní kó sí ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìṣòkò wọn rẹ̀ wọ́n ní ìjẹ́ ìyàwó tó lè bínú ìgbà tí ọkọ bá ṣe ní ilé òdòdó. a ọ̀dà kòkó má bínú torí tí àwọn tọkọ rẹ ṣe ohun tí ọkọ àmọ́ bá máa ń ṣe ohun tí ọ̀dà fún yín dáadáa dáadáa ni torí èèyàn ni wá àìsí ìṣe máa sùn mí àìsí ẹni tó ṣe fọlọ́run ti sọ́kò nínú àṣìṣe àwọn ànábì àìsú ní iye ohun tí òjíṣẹ́ ọlọ́run ọba ṣe táwọn ìyàwó sọ pọ́ bá wọn nù kọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run mọ́gbà tí wọ́n máa ń bínú. Báwa béèrè ẹ̀rì wọn jọ ń sọ béèrè síra wọn àti àwọn àyìnṣà tó nífẹ̀ẹ́ jù nínú àwọn ìyàwó rẹ̀. Ẹ̀gbọ́n béèrè pé ta ń fẹ́ràn jù wọn láyìnṣà nínú àwọn ìyàwó tó ti. Mo ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tó náà. Àti àwọn àyìnṣà náà máa ń bínú bó ní ṣe máa ń ṣe sí à níbo ni mọ̀ mo ti mọ̀ pé òní sọ pé wọ́n rọ́bì Muhammad wọ́n rọ́bì Ibrahim lórí eke mo fi àṣẹdá Muhammad mo fi búra òun ni máa ń wí sínú rẹ̀ bá ń dùn sójú sí ọlọ́run láàrin ṣùgbọ́n bá wà ní pé nǹkan dùn gẹ́gẹ́ bí obìnrin lọ́dọ̀ pé wọ́n rọ́bì Ibrahim mo fi àṣẹdá tó dá nàbí ilá Ibrahim òbúra ọwọ́ àríkò sí ohun tí yẹn ló dìje kọ rẹ lọ orí nu ń bí mi gbà yẹn ni ẹtikẹ́tì bẹ́ẹ̀ mi lè bínú sẹ́tọ̀ ó sì lè bínú sí nǹkan tó tọ́ ń gbà mí ọ̀rọ̀ tó di tóbìnrin bá ń bínú wọ́n ní tó lè sọ àti kíkọ́ sọ fọ́fọ́ má bínú dákun àmì èkìrẹ̀ òjá lè pè dákun dábọ̀ fi mi pàápàá jùlọ tó bá wò yí pé ọlọ bínú ìbínú rẹ o lè má fẹ́ má la èpè wà padà wọn ní ọ̀rọ̀ àkọdánìsò tó ọ̀rọ̀ àdágbẹ̀yìn wàá wá gbà tẹ máa dùn mọ́ra yín àti àbá àti wọn ṣe ohun tó dùn ọyìn wàá wá sọ pé mo pa kìnìún yẹn sórí mi ẹ jẹ́ mọ̀ pé mo tẹ́ sí níjẹta yẹn tó ọ̀ fún ìjẹta ni àwọn àjọ bá ti pàdé àwọn máa ń gbé orun káàkiri yẹn náà ó dìjọ́ jẹ́jọ́ tí wọ́n ní wá sọ́dọ̀ rẹ̀ ọkàn pè ní gá níjẹta ẹ̀sùn sẹ̀mí o mọ́ mi gbọ́dọ̀ sílẹ̀ obìnrin mi bí ọwọ́ gọ̀dí yọkàn sí wíìsì ọjọ́ rẹ̀ bí tó gòdì tó fẹnu họra yóò wá di wá palẹ̀ mọ́ gbogbo òbínú ńlẹ̀ yóò kó bí mẹ́fà méje láti òní alẹ́ iná ẹ̀ ló ní o ó tún tó kẹ́ òdìjọ́ mẹ́rin o. yóò abẹ́rẹ́ sí máa fi àwọn ẹ̀bí ní ẹ̀jáde lẹ́yọ̀ kan pọ́pọ̀ yóò sì máa lọ sí à ọ̀wọ́ ọ̀dẹ̀ ọjọ́ rẹ̀ ló fi wé sí lọ ojú ní wàhálà ju pàkọ́ lọ kí ẹ bá ṣe ẹni tí wọ́n jọ ń ṣe àti ìyàwó rẹ̀ oníyàwó mọ ìbínú ara wọn lọ sí bẹ́ẹ̀ ni pé wọ́n jọ ń ṣe àlejò àti ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ náà ni wọ́n jọ sí ṣé ilé sọ déètì tẹ́ ṣe mẹsírísẹ̀ tí ń bọ̀ fún mọ̀ pé mọ̀ pé pé mi nìkan náà ni yọ kàn sọ ni pé ọ̀dì twenty kìíní kan lẹ́rìí mi ti ń pé fún ọjọ́ ń ṣe àti ẹ̀ náà ni wọ́n jọ gbọ́ lóde mi tó bá dìgbà tí ń ṣe ṣùgbọ́n níyàwó pípọ̀ tó kó gbogbo òbínú jọ ìyàwó kan kó gbogbo òbínú jọ ṣẹ̀wọ̀n kan fẹ́ wíìsì ọjọ́ rẹ̀ kó tiẹ̀ ní ṣe bí pé nǹkan kan dùn ọ̀ ẹ̀ńtọ́ bá sì jù yẹn lọ ẹni ó ju ẹni yẹn lọ nìyẹn lè ké òun ni àlá èyí ní ọ̀fẹ́jọ́ ọkọ rẹ̀ sọ lọ́hùn o lórí ọba fi sọ lọ́hùn kò ní lè bọ̀ gba tọ́ọ̀gì kan wá pàdé mi tọ́lá máa ń sọ̀bù sí fún ọ̀rẹ́ pẹ́tẹ́ dáadáa ni tọ́ọ̀gì kan wá pàdé mi ọba ní ẹ kíní kan òun òun ọba mi jà ọlẹ́ni mi ń ẹni tí ń kẹjọ wọ ó ní ha ẹ̀fẹ́ bàtì mi jẹ́ ní aláṣẹ bọ̀dá ẹ̀gbọ́n kìíní gẹ̀mọ́dá ọgbọ́n tó ń wí yóò gẹ́gẹ́ tèmi àní ń ké sí ẹ̀ńtọ́ wà lókè wípé ìmọ̀ bọ́ǹsì ìmọ̀ àdáká ìmọ̀ kẹ́kẹ́ sí gbogbo ẹ̀ lẹ́yìn sì mọ̀ ọ́ sí mẹ́nà wà lókè ó ní ah tó bá jẹ́ ìyàn àtẹ̀yẹ̀ òun bọ̀ sùn mọ́tọ́ lọ́n ó tún ti fi gbó láàárọ̀ ó tó máa sọ bẹ́ẹ̀ ní ìníkọ́ lọ́ọ́ fẹ́ jẹ́ ọkọ rẹ sun ọba dẹ́dà o onítọ́ bá bú ọ sí nítòótọ́ lọ́mọ pé ìpèpè ẹni tá a sàbòsí òkè ló máa máa wà kò sí ohun tó máa máa bò ohun tó bá wí máa ṣẹ wàá ní sùúrù torí ọkùnrin mi ń bẹ àjẹbí má mọ̀ ní ti gbogbo wọ̀ yìí bínú ṣe bí ọyẹn àwọn ọkùnrin tó máa ń sọ̀gá báwọn ìyàwó wọn lóbìnrin ẹ̀fà bínú díẹ̀ yẹn ó tiẹ̀ wá lè fọ́ ogun ìtàn lójúkọ̀ yẹn tí wọ́n mú ti tí wọ́n sì ṣe fún mi mo béèrè mo dára kí ni wọ́n náà béèrè sí ìyọ́nù ìṣòro àpàjù lọ́tọ́ bá ti fi tàpá dámọ̀ ọkọ rẹ̀ wọ́n bá ti sàbọ̀yá bíi jọ́ọ̀kì ìrẹ̀lẹ̀ sọ́ńdà òkè nígbà yóò sì tó lọ́dọ̀ torí jù àti bẹ́ẹ̀ yọ sí mi. òun náà kọ́ sọ pé wà á bínú tí ó di wàhálà tó ọlọ́run ò ní lé ọkọ lọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́dọ̀ bàbá ọmọ rẹ̀ ọlọ́run kò ní lè sí ìbéèrè tó tẹ̀lé mi sọ ará àdúgbò àbí ọ̀gá ìrọ̀lẹ́ tábà gbàjà lè lọ́dún bàbá lè jẹ́ tiẹ̀. ẹ̀yẹ́ lè sọ pé wọ́n nídìí ẹ̀ lásìkò yìí mi lè jàpàrọ̀ òyìnbó kí n kà má fi wéèsì mú mọ̀ fáwọn ẹlòmíràn nídìí mi jàpàrọ̀ òyìnbó nírú àkókò nírú èdè ó sì ṣàlàyé ní ẹ̀mí jẹ́ lásìkò òṣìṣẹ́ kí n fi wéèsì ẹ̀ka mọ̀ fẹ́ máa ń fún mi ní nǹkan tí máa ń gbà nígbà tó ti mọ̀ pé ò ní iye kọ́jọ́ ọ̀bí ọ̀dà náà. sáà ni ilé omi gbóná láti fi pa ọmọ ní àárọ̀ ọkọ ni tàbí tí ìgbàlẹ̀ yìí bá lè pa àbí ìwòlẹ̀ ti pa wàá kẹ́ gbìyànjú kó já sí pé ìrú rẹ̀ ní gé sódà tí kí ládàá rẹ̀ fi lè pé ìmọ̀tìrú rẹ̀ bá gé ládàá rẹ̀ ti gé. ọkọ tó sọ fún ìyàwó ẹgbẹ́ mi sẹ mo tí mo rí lára ẹni mo fi fẹ́ ìyàwó tó ti sọ fún ẹ padà. ọkọ lọ sọ fún ìyàwó ẹ níbi wọn mú tẹ ẹ rí bí mo fi fẹ́ ọ gbogbo ẹsẹ̀ lọkọ dálẹ̀ láyé sọkúsọ ẹnìyẹn dẹ̀ ti kó sínú nǹkan tí sẹ̀rí à sọ pé ká má ṣe nípa obìnrin aláwọn ọkùnrin ìlú ń bẹ́ ń sọkúsọ gbogbo rẹ̀ láìlọ àìlọ ẹ̀ kó sọ pé wọ́lá tó kàn bẹ̀ ọ̀gbọ́dọ̀ bójú ẹ̀jẹ̀ ara rẹ̀ ní kí ẹ̀ máa sọ pé mi mọ ohun tí mo rí fún ojú ẹ̀ ìbójú rẹ̀ náà lówó ó ti bójú. hadith yẹn dẹ̀ parí pé فإن الله خلق آدم على صورته ọlọ́run dá ádámù lórí àwòrán rẹ̀ yẹn ni pé ọlọ́run ọba ó ní iwájú tó tọ́ sí gbànàbí ádámù náà sí níwájú tọmọ ni ìwé yìí bá wà ní ìdá rárá ìsọkúsọ gbáà ọkùnrin yẹn wà fún ìdí ọlọ́run ṣùgbọ́n kóbìnrin kọ́ dákun dábọ̀ kó fi yè lónìí torí àwọn àtàyè fáyìn la nínú obìnrin nínú ọkùnrin àwọn tó rẹwà lọ́pọ̀ nínú obìnrin nítorí káfílẹ̀ máa ṣe yẹ̀yẹ̀yẹ̀ tí wọn ọlọ́run fi ṣe bẹ́ẹ̀. ọkùnrin mìíràn lè máa wò pé ọ̀rẹ́ wa ó pupa ni o ẹ rí àbàwọn kẹtẹ ẹ rà ẹ lè máa wò pé dúdú ni o ẹ rí kìnnìkan ẹ lè máa wò pé sẹ́wọ̀n ẹ rí kìnnìkan tẹ yọ ẹ lè máa wò pé tí ni o ẹ rí kìnnìkan tẹ yọ. ṣùgbọ́n obìnrin lọ́pọ̀lọpọ̀ àwọn sábà máa ń dà kó fi má di fẹ́ máa lélẹ̀. ṣé ẹ̀ pé tóbìnrin bá sọ pé oró tó dá mi máa dá tẹ́ẹ̀fì fẹ́mi ẹ̀yin ló ta ẹ̀sìn kan. tí ì bá ṣe ìtẹ́rí bá tíṣẹ́ rí àná máa ní ẹyin ẹ̀wò ẹ̀wò bẹ́ẹ̀ ti kú ìgò mọ́. tí wọ́n bá tiẹ̀ ní kájọ kájọ dálẹ̀ ká tún kàkẹ́ ẹ̀jẹ̀ àjọ dúró ká múra wà. títóbìnrin ó le ẹ̀pá obìnrin mi bí wọ́n mọ ebú búdé ó lè bẹ́ ebú mẹ́rin láàrin ohun tí ó tó sẹ́kọ́ǹsì mẹ́wàá tí ó sì wí pọ̀ yóò bu ètè rẹ̀ yóò bu eyín rẹ̀ yóò bójú rẹ̀ lẹ́ẹ̀kan náà ṣé wọ́n pa gan ẹ̀rí ojú ẹni yẹn ó sẹ́kù ni. tòtòrí bẹ́ẹ̀ báwo lè dá lóhùn. Àgbà nígbà bá wí bí wọ́n sọ fún ọlọ́run tí wọ́n á kádàrà wa pọ̀ ìdọ́sọ̀ fún mi bàtà lọ́wọ́ bá ti kà kọ́lẹ̀ wa kọ́ wọ́n ní ẹni tí tó dára mọ̀ lórí rẹ̀ tí ó lè máa ṣe táyà mọ́ bọ́bá ti dàrú bọ́bá ti tàyà mọ́ bọ́bá ti di àrùn rẹ̀ àmọ́ di àìsàn tó ń ṣe ẹni tí ìsọ́ndà láàmú tí ilé ẹ̀sìn fóun lọ́lọ́ jẹ̀wà àbọ̀jẹ́ yìí àbọ̀jẹ̀jẹkújẹ kan oúnjẹ tí wọ́n ń ọjẹ́ ní bá ń ya sókù kú lẹ́ẹ̀mẹ́wàá so irúfẹ́ ènìyàn lè ṣe tàyà mọ̀ ọba ọba ti ọdún tó lè sàlẹ̀ wà lágan ọba ti ṣe yọkàn máa kírun lọ ní ọba àmà ya só lórí o naam naam naam sọ yàtọ̀ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o akọ́ máa ṣe lọ tọ́wá ẹgbẹ́ kò gbádùn tó ti yẹn sìn tọ́wá ẹgbẹ́ kò gbádùn tó ti da ẹ̀sìn yàtọ̀ sáwọn obìnrin tí wọ́n ya ara wọn bóyá nígbà kan fẹ́ bímọ wọ́n á ya díẹ̀ nínú ara wọn tó wọn ò wá ṣe dáadáa wọn ò pààkẹ́ dáadáa tó wọn wá di pé gbogbo ìgbà tó bá dẹ̀ ti dúró báyìí ẹ máa gbọ́ ni kù ú ní gbogbo ìgbà aláìké dẹ̀ ṣe so tó yẹ pé bí ara tọmọ ti jáde yẹn ni kíní ẹ̀ ti ń ṣe kù ú níbi fẹ́ lómi ọba á sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn tó dẹ̀ já sí pé condition ló fà irú àwọn tí wọn kọ́ṣẹ́ mọṣẹ́ tó rí pé wọ́n lóbìnrin ní sí àtàn ya ara ẹ̀ nígbà kan fẹ́ gbọ́mọ nínú ẹ̀ pé wọ́n wá ṣe dáadáa tó wọ́n wá di pé gbogbo ìgbà tó bá ti rú kú báyà àbó sùn jáda ìṣọ́ máa fi lè kú kú kú kéé dẹ̀ ti so afẹ́fẹ́ ni tọ̀tọ̀rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n tó gidi tí ń wá tó jẹ́ tàmọ́dì kọ̀bá àmá jẹyìn kọ̀bá àmá jẹwàá ọba gba ọ̀rẹ́ yọ kan ọmọ àlọ kírun rẹ lọ ọba àmà wa ya tó yẹ lọ lórí ìwò tó àwọn ọgbà òwò gbèrú yẹ lórí ti obìnrin tí ó tọmọ ìdí ó tó di kó bẹ̀rẹ̀ sí kírun ó lè fẹ́ já pàdé bí wọn sọ tó ṣe ó lè gbé ọmọ. akọjọ́ ọmọ lóhùn náà torí kò ní jọ́ rẹ̀ mi kírun ọmọ ń ké àtúntì ìbẹ̀rẹ̀ ẹ̀rú ọfẹ́ jàǹfààní ìjàmbá tó ọtọ́jú ọmọ nìyà torí kò ní jẹ́ ọ̀rẹ́ mi kí wọn. ìgbà wo ni ìlera wá lè dé síbi pé ìmọ̀ jókòó. ìnira ah! bá ti ṣe wípé tó bá dúró yóò wò lulẹ̀ náà ni. obìnrin míì tó bá lóyún báyìí oyún ẹ̀ máa débi tí kinní yìí wà yóò débi tí kí omi yìí wà yóò dẹ̀ tóbi bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pé orí eléyìí ẹ̀ kò lè <laughs> kò lè forí tẹ̀lẹ̀ ikú gan-an bàbá ní kó ń rúkú báyìí abẹ́kẹlẹ̀ ó lè jọmọ fún ló wà nínú ẹ̀bẹ̀ yẹn. tó irúfẹ́ ẹni yẹn ó jókòó kírun náà. ìláyò kẹ́lẹ́ fún lọ́ọ̀fù nẹ́fà ńlá rẹ̀. sọ àbí kọ̀ǹdíṣàn kẹ́tẹ́ bàbá bá ní kó ń dúró lé wó lulẹ̀ àjókòó kírun náà lọ. ṣé ẹ̀sìn dáa wọ́n ní tó bá yẹ pé òbí ẹni ló ní kọ́mọ́ máa ṣe orúkọ kí ni ká ṣe. tàbí òbí a ti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan èèyàn ní dáhùn ni èèyàn ní dáhùn ni subhanakallah walhamdulillah shadallah ilaha illa anta